نيتسواجو على شرح السنة الشيخ البربهاري رحمه الله فإنه شرح الشيخ صالح فوزان حفظه الله في آمان سني وجو يوم يوم الثلاثاء وجو سيدي نيجي أدوكم أبدأ لوري على يورو الشيخ البربهاري بدون أن tọ́jú ń kì wá lára tọ́jú ń kì wá lára tó ń kì wá nílọ ìfẹ́ kásọ̀rọ̀ mú kéékèèké nínú àwọn àdádálẹ̀ àwọn táwọn fojú wo pé eléyìí kò tó nǹkan eléyìí mélòó náà wà léléyìí wọ́n ní kásọ̀rọ̀ fún wa nítorí pé àwọn kéékèèké nínú àdádálẹ̀ tẹ rí òun àwọn náà ní máa padà wá dàgbà tí ó padà wá di àdádálẹ̀ ńláńlá tí ó wá tó kùn fà olùkóbi wá jáde kó nínú ẹ̀sìn Islam ọlọ́run ọba àdìkẹ́ ọlá sọ wa kó níbẹ̀ tẹ́yìn ló ń ti máa wò ó pé á ah, mùsùlùmí lòun mùsùlùmí lòun tí wọ́n padà wá dọ́rùn tí ó di jọ́ àgbẹ̀dẹ̀ ṣe yá àmá tí wàá mú un tọ́ pé àti nǹkan tí ń ṣe àti ó yá pa sí ìlànà anábì sallallahu alaihi wasallam. abala yìí ọ̀rọ̀ ebi bi tí sẹ́kù ti ṣe àlàyé pọ̀ sí wẹ́wẹ́ ẹ wá pé ọ̀rọ̀ bídí àtẹ̀rí òun àpèjúwe rẹ̀ dà gẹ́gẹ́ bí iná ni tó bá mú igi tó ti gbẹ táà bá tètè bomi sí i ká tètè bomi pa á rí i pé bíná bá kẹ̀ tán bíná bá jò tán kò sí bí òní jó yóò jólé yóò jó gbogbo nǹkan agbára wà ní káàmá òṣèkò wa ní tábà lọ rí gbogbo iná tẹ rí òun iná tó kẹ̀ tó wá di pé ó jó gbogbo odidi ìlú iná yẹn látara iná kéékèèké báyìí náà ni látara ìta warawara ní báyìí òun náà ló ti wá tó ti wá di pé náà padà wá fọ́. sheikh wa ni walamma kana salafu fil quruni al mufaddalati muhasirina lil bid'ah wọn nígbà tó jẹ́ pé àwọn sálàf àwọn ẹni tìsíwájú àwọn ẹni eré tí wọ́n ti kọjá tá a bá sọ pé àwọn sálàf àwọn náà làwọn ọgọ́rùn mẹ́ta ọdún àkọ́kọ́ ẹ̀ ìgbà àwọn sàhábà ìgbà àwọn tó tẹ̀lé àwọn sàhábà ìgbà àwọn tó tẹ̀lé àwọn tó tẹ̀lé àwọn sàhábà tí àwọn náà làwọn máa ń gbà lérò pẹ̀lú àwọn sálàfù ẹni tí bá rìn lójú ọ̀nà wọn òun wọn máa pè ní sàlàfì yìí ojú ọ̀nà wọn gangan òun náà ni wọ́n pè ní àsàlàfì yà wọ́n máa sọ pé àsàlàfì yà ìtumọ̀ ẹ̀ náà ni pé gbogbo ẹni tí bá ti jẹ́ pé nítorí mẹ́sìn rẹ̀ lọ́dọ̀ àwọn tí anabi sallallahu alaihi wasallam jẹ́rìí pé àwọn náà ni ẹni rẹ̀ àwọn náà nígbà tó dáa jù ṣéèkù nígbà tó wá jẹ́ pé àwọn sálàfù tá a sọ yìí àwọn ọgọ́rùn-ún mẹ́ta ọdún sànàbí jẹ́rìí sí pé wọ́n lóore jù yìí muhadirina lil bid'ah wọ́n ṣe wọ́n wọ́n wọ́n gbógun ti bídíà wọ́n sẹ́lẹ̀ mọ́ bídíà wọn ò tẹ̀ jẹ́ kí bídíà rẹ̀ mímí rárá wala yasmahuna bi shay'in minha wọn ò tẹ̀ sàmójúkò fún kankan nu bídíà wọ́n ti pé bídíà lélẹ́yìí wọ́n takò ni àdáda lélẹ́yìí wọ́n ti tètè wọ́n ti tètè takò wọn ò ní jẹ́ káwọn ò tẹ̀ jẹ́ káwọn èèyàn ráyè rárá láti pé wọ́n wà á máa san àdáda lẹ̀ ká láwọn àsìkò tá à ń sọ yìí òun náà ló bá tó jẹ́ pé pé àwọn sábẹ́ ànábì alùpùpù bídí akéré ẹ̀ẹ́dì ẹ̀lẹ́bẹ̀ rí pé bídí àkànlélẹ́ yìí ẹ̀ tó lẹ́yìn ìgbà wọn wá tó ka àwọn tó tẹ̀lé àwọn sábẹ́ ànábì ìgbà wọn náà tún dáa lẹ́yìn àwọn tó tẹ̀lé àwọn yìí náà ìgbà wọn náà tún dáa lẹ́yìn ìgbà wọn náà ni wàhálà bẹ̀rẹ̀ sí ṣẹlẹ̀ wọn náà lè rí tìrìtì bẹ̀rẹ̀ sí wọnú ẹ̀sìn Islam ṣéèkù nígbà tó jẹ́ pé àwọn òfin àyè gba bídíà tí wọn ò fi ojú kékeré mú bídíà káà náà ti kúrú nínú mọ̀fàdọ́là tó à òṣòro ìlú mọ́ òun náà ló fà tó jẹ́ pé àwọn sẹ́ńtúrì tá a dákọ̀ mu àwọn sẹ́ńtúrì tó mọ́ jù nínú àlùmọ́ ànábì sálìkì àfòfìdé àmọ́ fọdún àmọ́ fi yin dúni àlè ìgbà wo a má kí wàá dàbí àwọn gbà àwọn tàbí ànábì ìgbà tún padà wàá dá a má kí wàá dàbí àwọn gbà àwọn tàbí òòlù kọ́lá ìgbà wo a má kí wàá dàbí àwọn tàbí òòlù tàbí òòlù àwọn tó jẹ́ pé àwọn náà lànà bí ròyìn wọn wípé àwọn náà lọ́gọ́rùn ọdún mẹ́ta tó dáa asna alayha rasulillah sallallahu alayhi wa sallam fi qawlihi nítorí ìdí eléyìí la anabi fi anabi yìn wọn anabi sọ̀rọ̀ dáadáa nípa wọn nípa àwọn ọgọ́rùn ọdún tá a sọ yìí anabi ní khairukum qarni anabi láwọn tó lóore jù nù yín àwọn náà ní qarni àwọn náà ní ọgọ́rùn ọdún tẹmí tẹmí bẹyì sẹńtírù tẹmí anabi wáyé anabi láwọn tó lóore jù nù inú àlùmọ mi anabi ní thumma alladhina yalunahum lẹ́yìn náà ó tún ká àwọn tó tún tẹ̀lé wọn àwọn tó tẹ̀lé àwọn tàbí ànábì thumma alladhina yalunahum ànábì ní lẹ́yìn lọ́sọ́ ká àwọn tó tún tẹ̀lé wọn mẹ́ta náà lànábì dákọ̀ àwọn sẹ́ńtúrì yìí àwọn náà ní sẹ́ńtúrì tí ànábì ti tẹ̀lé ipe àwọn sẹ́ńtúrì tí wọ́n lò yẹnu sheikh wani li annahum ma kanu yatasahaluna ma'al bida'i àwọn gbọ́dọ̀ ọdún mẹ́ta tá à ń sọ yìí ma kanu yatasahaluna ma'al bida'i wọn kì í fọwọ́ fúfú bídíà wọn kì í fọwọ́ tẹtẹrẹ ọwọ́ tẹtẹlẹ káwọn afi mú bídíà kánú yuhasirunaha wọn a máa sẹ́lẹ̀ má bídíà rẹ̀ wọn ètò ẹni jẹ́ kí bídíà ọ̀la yè mí rárá dépò pé yóò wá jáde wa kana ahluha yakhtafuna min quwwati ahli al-haqq àwọn tí ń ṣe bídíà láwọn àsìkò tá a sọ yìí tá a bá tẹ̀ rí wọn wọn a máa ṣe kọ̀rọ̀ ni wọn máa sá pamọ́ wọn máa ṣe ní kọ̀rọ̀ <clears throat> min quwwati ahli látara pé àwọn ẹni òdodo wọ́n ní agbára nígbà yẹn àwọn sàbí ànábì àwọn tí wọ́n tẹ̀lé wọn àwọn tí wọ́n fojú rí bídíà rárá àwọn tí ó bá tiẹ̀ ṣe gan wọ́n mọ̀ sí ń kọ̀rọ̀ yàrá wọn ni wọn ò ní jẹ́ kẹ́nìkan ó ká wọn má bẹ́ẹ̀ falamma nqadat al-qurunul mufaddala nígbà tí àwọn sẹ́ńtírù mẹ́ta tánàbí gbọ́lá fún yìí nígbà tó kọjá tán nashitatil bid'u wa ahluha wash-shurur òun náà ló wá di pé bídíà wá wá active bídíà wá ráyè dáadáa àyè wa gba bídíà bídíà wa bẹ̀rẹ̀ sí jáde síta wà áhàlù ha àtàwọn ní bídíà àyè wa gbà wọ́n wọ̀ ṣòro àtàwọn aláburú nígbà táwọn ọgọ́rùn mẹ́ta ọdún yìí ti lọ tán ìgbà wọn ni sitani wa ṣe kíni ó wá aráyè wọlé sí wọn ládáadáa washta'alatil fitanu bainal muslimin lásìkò tá à ń sọ yìí náà ni fìtínà iná fìtínà bẹ̀rẹ̀ sí kó láàrin àwọn mùsùlùmí ni wàhálà bẹ̀rẹ̀ sí tẹ̀lẹ̀ láàrin àwọn mùsùlùmí lẹ́yìn ìgbà tí ọgọ́rùn ọdún mẹ́ta sáà náà bí sáyẹ̀nsì oní tó lọ tán òun náà ni gbogbo aburú yìí bẹ̀rẹ̀ sí í ṣẹlẹ̀ lakin allah azza wa jal sheikh ni subhan allah subhanahu wa ta'ala takafala bi hifzi hadha din òun gangan fún rẹ̀ ló ti gbádé òun pé òun ó máa ṣọ́ ẹ̀sìn islam yìí ni òun ní kẹ́sì islam ó parẹ́ fàdínù mahfudun walilahi alhamd sheikh ni ẹ̀sìn yìí ó mahfud kátó balẹ̀ tí wọ́n sọ ni walilahi alhamd adúgbò allah subhanahu wa ta'ala òun náà ló fà á tó jẹ́ pé kò síbẹ̀ yóò ṣe ṣe bídíà nínú ẹ̀sìn kò síbẹ̀ yóò ṣe dáadáa dálẹ̀ nínú ẹ̀sìn tí yóò wá fi pa ìsìláàmù rẹ̀ táwa ní mojútu rẹ̀ ẹ̀ á máa mojútu pé ìsìláàmù lélẹ́yìn á sì máa mọ̀ pé àwọn eléyìí àdádálẹ̀ ní tí wọ́n dálẹ̀ nínú ẹ̀sìn ní. sheikh wa lakin alhalak ṣùgbọ́n ìparun tẹ́ ríhun ìparun yakunu ala ahli yóò yà máa ṣẹlẹ̀ fáwọn tí máa tẹ̀sìn ni àwọn tá a bá wà lórí ẹ̀sìn ìyẹn lè máa kú kó máa lọ àmẹ́sì ń tẹ kò sí joseph Allah subhanahu wa ta'ala ṣàmójútó ẹ̀ ẹ̀ òun gẹ́gẹ́ fún rẹ̀ ló sọ fún wọn ṣàmójútó ẹ̀ islam ó sọ fún anabi pé inna nahnu nazzalna alayka dhikra wa inna lahu lahafidun wọ́n láwa la sọ alukur'an kalẹ̀ fún rẹ̀ anabi àwa náà láti máa sọ ìbàjẹ́ ò lè kan alukur'an láti bì kankan ìbàjẹ́ ò bá ti wá kan alukur'an a ìbàjẹ́ ò lè kan ẹ̀sìn islam níbi kankan ìbàjẹ́ ò lè kan ìlànà anabi sallallahu alayhi wa sallam níbi kankan tó tí ìbàjẹ́ ò bá ti wá kan ìlànà anabi sallallahu alayhi wa sallam a jẹ́ pé ìbàjẹ́ ò kan súnà anabi náà ìbàjẹ́ ò kan ìsìlámù tó àwa tá a wà lórí ẹ̀sìn àwa la lè máa yí lọ ká máa yí bọ̀ àwa la lè máa ṣe bó ṣe tọ́ ká máa ṣe bí ò ṣe tọ́ àmọ́ ẹ̀sìn tiẹ̀ ẹ̀sìn dúró sangiriti nítorí pé ẹ̀sìn islam ẹ̀sìn tó ti pé ni àwọn ni wọ́n máa kú àwọn ni wọ́n máa parẹ́ fàdínù mahfudun ẹ̀sìn tẹ́ ẹ̀rí wàhámà dín ẹ̀rí islam tẹ́ ẹ̀rí oúnjẹ fàyínà mahfudun bí hifzillah ẹ̀sìn ti di ta sọ pẹ̀lú ìṣọ́ Allah subhanahu wa ta'ala wàyíkọ́yìdùláhù <clears throat> lahu man yansuruhu wa yaqum bihi Allah subhanahu wa ta'ala máa wá gbé àwọn kan dìde yóò máa sa àwọn èèyàn kan tó jẹ́ pé àwọn ni wọ́n máa rẹ̀ sí lọ́wọ́ ní gbogbo ìgbà ni gbogbo òní sígbà kan àfi kí Allah subhanahu wa ta'ala gbé àwọn kan dìde pé àwọn wọ̀nyí <clears throat> àwọn ni wọ́n máa ṣàbójútó ẹ̀sìn Islam ibi táwọn olùbàjẹ́ bá ti bẹ́ẹ̀ gbé nǹkan kan wọnú Islam tí ò sí bẹ́ẹ̀ ọba àlekè ọlọ́gbà àwọn kan yóò ní ká máa ṣe kí ẹ̀ ká máa fáwọn èèyàn nígbà eléyìí náà ń ṣe yóò kò fẹ́ sìn mọ́ eléyìí ò bá súnà gbogbo ẹ̀ <clears throat> eléyìí Allah subhanahu wa ta'ala ti gbáde ń wù ó ti gbáde ń pé fóun ó ti máa sínú ní gbogbo gbà qala Allahu ta'ala ọba àdìgbẹ́lá sọ pé wa in tatawallaw yastabdil qawman ghayrakum thumma la yakunu amthalakum ọba àdìgbẹ́lá ń bẹ́ẹ̀ balẹ̀ sí bẹ́ẹ̀ balẹ̀ sẹ̀ bẹ́ẹ̀ balẹ̀ ní ìran súnà nàbì alayhi wa sallam ẹ̀ ní ìran lọ́wọ́ ma yastabdil qawman ghayrakum ọba àdìgbẹ́lá ló wò fàwọn ẹlòmí pàrọ̀ yín nítorí kẹ́ máa ṣe tẹ́ ẹ máa dáàbò suna súnà nàbí sallallahu alayhi wa sallam ẹ máa ṣàlàyé àwọn àdádálẹ̀ ẹ máa yọ yẹn gòkó láàárọ̀ ọkà nínú súnà anabi sallallahu alayhi wa sallam àwọn táwọn yẹn fi sínú ẹ̀sìn tí ò sínú ẹ̀sìn ọba balẹ̀ ní bọ́yẹ̀ ń bẹ̀rù ní ni bọ́yẹ̀ ń wojú rí àwọn kan ní oníjẹ ni bọ́yẹ̀ ń wá ìgbéga kan ní ni bọ́yẹ̀ yòrò yòrò ayé fa àwọn mí yóò fa àwọn míì sẹ́yìn fọmọ aláyẹ kúnú amúkàlàkùn àwọn wà ní dàbí yín àwọn ní ibi tí yín ọ̀pọ̀ yẹn ń pàpè mọ́ra lónìí ìgbé àlẹ́ ah, wa ni wọ́n ti ṣe báyìí àwọn bàbá ńlá wa àwọn onímọ̀ ni wọ́n àwọn bàbá ńlá wa àwọn àfáà ni wọ́n àwọn bàbá ńlá wa àwọn náà ṣe kaba yìí so àmọ́ ńgbà táwọn tá ń sọ yìí nígbà tí ọ̀rọ̀ wọn ti di pé wa khalafa nígbà táwọn àwọn táwọn láwọn rólé fún un ẹ wọn ti yí gbogbo nǹkan táwọn èèyàn gbé lọ́wọ́ wọn rà láre gbogbo bá a ti ń pariwo lẹ́yìn ní ti fẹ́ àwọn bàtà náà báyìí ni wọ́n ṣe báyìí ni wọ́n ṣe gbogbo táwọn tò ní ṣe lónìí ṣé àwọn tà náà ń gan ṣe láwọn tó ti kọjá lọ ẹ gbogbo aburú tí tó kún wà àwọn èèyàn lónìí bá a ṣe sọ pé ẹ̀sìn ìyọ́pọ̀lọpọ̀ náà tó ṣé báwọn tà náà ṣe ṣe nì ìwòye táwọn ilé aburú lónìí ẹ ní gbogbo ránù táwọn èèyàn ń káàkiri láwùjọ lónìí lọ́wọ́ kó ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lórí àdádálẹ̀ wọn làwọn ń sẹ́sì àwọn tí wọ́n ń tàdádálẹ̀ ìjọ òun gan ẹ̀sìn báwọn níbi á rí i pé àdádálẹ̀ tí wọ́n dálẹ̀ yẹn wàláhì mùtábàá ló yẹ kó nù ọ̀rọ̀ wọn mùtábàá ni wọn ò kàn fi jù ànábì ni tò wọ́n ń ṣe pẹ̀lú àníyàn pé àfẹ́ sí lọ́wọ́ náà ni àfẹ́ súnmọ́ lọ́wọ́ náà ni àfẹ́ sí ni àfẹ́ mọ̀rí ànábì sallallahu alaihi wasallam ni àwọn ń ṣe pẹ̀lú pàníyàn àwọn mọ́ láláì mọ̀ yìí pé àníyàn lásán ò tó láti pé kí ṣe ó gbádùn àfi kí ìtẹ̀lé tà náà tún wà mẹ́ẹ̀ bó bá ti báníyà rẹ bá ti da ó wàá wò pé ntáníyà rẹ da lé lórí sànàbí fèrú òfìrú ẹsẹ jọsìn àmì wá wò àwọn tó ní ìní àti ìkìláàsì àtàníyàn ti da kò sí nọ̀rọ̀ wọn àlùmùtáàbàá kátàmá fi jọta ànábì náà kò sí nọ̀rọ̀ wọn wọn pàdánù gbogbo ẹ ìgbélé láti mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ láyé lónìí khalafa min ba'dihim khalif àwọn tí wọ́n wá lẹ́yìn sáláwọn jẹ ogún sáláwọn jẹ khalifa khalifa khalifa náà ti jọ khalifa náà nù khalafa min ba'dihim khalif àwọn àrólé tí wọ́n wá lẹ́yìn lẹ́yìn àwọn tí wọ́n ti lọ láwọn tí wọ́n gbìyànjú lórí ẹ̀sìn àwọn yapa àdó ìsọ̀láàt wọ́n rárun láre àdó ìsọ̀láàt wọ́n rárun láre ẹ̀wù báwọn yẹn ti rárun láre láwùjọ lónìí ọ̀nà méjì làwọn yẹn ń gbà rárun láre ẹlòmíì ó kì í àmọ́ yóò kì í bó ṣe rí ni kò ní jọta anábì sallallahu alaihi wasallam wà á sálàyé tẹ́ fún pé anábì ò báyìí kò ní gbà á bó ti máa kírun bá a ṣe bá a kírun ẹ́ bá a ṣe bá a sáwọn bàbá wa kí wọ́n ṣe kí náà fi kí o olú ẹlòmíì ò dúró lórí ẹlòmíì ráhùn láàrin látara pé kò fi ẹ̀ní kí rárá yóò parun ẹ kò ní kí lásìkò rẹ ẹlòmíì yóò jẹ gbogbo papọ̀ ó tún wá máa kó wékan tí ò dáa òun ti ṣètá ní ìfisùn ẹlẹ́mìí wọ́n la kíkọ́ òun ni máa jẹ ọlọ́run lójú ẹ wọ́n la àkíkọ́ ní jẹ ọlọ́run lójú tó bá ti kásù bá ń lé ní jàmá gbogbo òun tó bá kù tọ́lá sọláàtù làásùrì ni sọláàtù magrebi ni àti ṣáì yóò wá pa gbogbo ẹ̀ papọ̀ tó bá darí ọjà nírọ̀lẹ́ ẹ tó yẹ kó máa wá banújẹ́ lé lórí tó yẹ kó máa sunkún lé lórí pé àlìkíyàmọ òun lòun rárá rè yìí kí lòun lò lè díwájú àdíjọ gbé àlìkíyàmọ ṣìtánù tó wá tàn ṣìtánù tó wá sọ pé àkíkọ ní jọ Ọlọ́run lójú tó ẹ dákun kí wàá la lè sẹnu bàdà tó jọ Ọlọ́run ọba àlìkíyọlá lójú ẹ ṣé gbogbo bàdà tá à ń tẹ yìí nìsín àròkọ òun mú jẹ ọba òun mú ní kápá lórí wa ni abáàrò pé tá a bá tẹ wàhálà sí i má ní sìnkú tó wà níjọba má ní òní ní kápá lélu àmọ́ni láíláí ẹ àwa láyà jìyẹ tá a bá ti sin ọba àlejò ọlábòsẹ ká máa sìn so ibi tá a ti lọ ni pé àwọn tí wọ́n wáyé lẹ́yìn àwọn tí wọ́n ti lọ àwọn náà bẹ̀rẹ̀ sí ẹlẹ́sìn láre torípọ̀ àlejò ọlásọ fún wa pé ẹ̀sìn Islam kò sí tí ó ṣe sunna anabi kò sí tí ó báwa yìí ò bá sallam ọlọ́run ọ̀bọ̀ gbé àwọn ẹlòmíì dìde ṣe pé wọ́n pèsè tó anabi sallallahu alayhi wa sallam yóò máa wá jẹ́ ìyẹpẹrẹ fáwa ìyẹpẹrẹ ní jẹ́ fáwọn tó kéwú lónìí sálá àwọn kéwú àwọn ní kíníkà àwọn gba dọ́kítọ́rẹ́tì àwọn gba ugbẹ e, àwọn kéwú àwọn ọmọ ugbẹ e, wọn há ugbẹ e sẹ́ni wọn ò wá lè tètè sójú ọ̀nà anábì sallallahu alaihi wasallam wọn ò máa fi kéwú sálá àwọn ké dáàbò súnà anábì sallallahu alaihi wasallam wọn tún fi ń takò súnà anábì ni ìyẹpẹrẹ ní jẹ́ fún ọba àlekẹ́ọ́lá ìyẹpẹrẹ wọn tó wú sí ìmọ̀tálà wọn ni tó ń sẹ kọ́tà láwọn kọ́ ọba yẹpẹrẹ wọn yóò máa tó jẹ́ pé níta ẹlẹ kéńkéwù nǹkan wọn lè má kéto bẹ́ẹ̀ àwọn máa wá san ìlànà níbi sallallahu alaihi wasallam ká níta ẹlẹ ní nípìnlẹ̀ ń pé ah, àbábálá wa àwọn náà jẹ báyìí wọ́n jẹ báyìí àwọn tẹ̀ lé má nípìnlẹ̀ wọn rárá àwọn náà ni wọ́n máa wá tuntun náà níbi sallallahu alaihi wasallam ká eléyìí yóò máa wá jẹ́ àbùkù fún yín yóò máa jẹ́ ìyẹpẹrẹ fún yín yóò máa wá jẹ́ ìyí fáwọn eléyìí níwájú Allah subhanahu ẹ bàbá wa ló jẹ báyìí ẹ bàbá wa ló jẹ báyìí anabi ní kò sí ní jẹ bẹ́ẹ̀ àyàfẹ́ tó bá bẹ̀rù ọba àlekọ́lá la fadla lil arabi ala al ajam illa bi kò sọ́lá kan tí lárúbáwá lè lóhùn ní lórí àwọn tí èsì lárúbáwá àwọn elédèkéde àwọn dúdú kò sí ọlá kan tí lárúbáwá fẹ́ kílèmù fún wa illa bi taqwa wala fadla lil ajami anabi ní kò sì sí ọlá fún ẹni tí èsì lárúbáwá báyìí pé lárúbáwá ló bá bẹ̀rù ọlọ́run kì í ṣe torí lárúbáwá rẹ̀ ẹ̀ lójú orí bá òun torí kó bẹ̀rù ọlọ́run ó sì pé yàn dúdú náà ló bá bẹ̀rù ọlọ́run tí lárúbáwá ò bá ti bẹ̀rù ọlọ́run á gbé síwájú lárúbáwá ni ẹ̀ kọ́dà ó bá ṣe ìdílé ànábì ni ò bá bẹ̀rù ọlọ́run á sì papọ̀ mọ́ àwọn tí àwọn kèfèrí náà ni ẹ̀ ẹbí tí gbogbo àwọn bá tẹ̀ mọ́tà ṣe bá màbúlà ábì ẹ̀ ṣe bá màbú jáálì ṣe bá mi ànábì sallallahu alaihi wasallam náà ní gbogbo ìbá màbú tọ́lì ìbá mi là ànábì náà sallallahu alaihi wasallam ní gbogbo wọn nígbà tí gbogbo wọn wá tẹ̀lé ànábì sallallahu alaihi wasallam tó wá sáǹfààní fún wọn. ìpè á ah, káwá máa kílèmù pé ọmọ ma wa ọmọ wa náà ní gbogbo ayé tẹ̀lé ọmọ wa ló gbé ìsìláàmù wa fọlá bá wò tiẹ̀ ṣe ẹ tàwọn ọmọ wa náà ah, kò dé lò ó kálukú lò tiẹ̀ ní òòlè lo kẹ́rìndò kẹ́rìndò ti tó kálukú tó bá ṣe ìwọ náà ló lo tiẹ̀ àbọ̀ lo tiẹ̀ ọmọ lo tiẹ̀ tó gbé bí tá a la yé dé lónìí ẹlòmíì rò fóun dàgbà tayọ fóun kẹ́kọ̀ọ́ ẹ̀sìn yóò wá láwọn ọmọ àwọn ọmọ kọ́ ọmọ àwọn ọmọ kọ́ tọmọ rẹ bá ń kọ yóò fi tẹ̀sìn ní tó bá kọ yóò fi tẹ̀sìn tiẹ̀ ó yẹ kí wọn náà kọ kí wọn náà fi segin kí wọn náà lè fi tẹ̀sìn torí pé ìdájọ́ kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ní tọ́ba díjọ́ gbéjà sí yá àbí kí kálukú segin ní kálukú ó rìn lọ́nà tó tọ́ kó ní lọ́nà nàbí sallallahu alaihi tó gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni atúnrí ọba àlekọ́ ó ní fasawfa ya'ti Allahu bi qawmin yuhibbuhum wa yuhibbuna sẹ́yìn bá lẹ́ kọjálẹ̀ sẹ́yìn bá lẹ́ ní tètè ọlọ́run ma ẹ̀ ní ma kùsùn jọ̀nà Allah subhanahu wa ta'ala ẹ̀ ní ma kọ̀bàjẹ́ láwùjọ ẹ̀ ní ma kùsùn jọ̀nà dáadáa ọba àlekèọ́lá ní fasawfa ya'ti Allahu bi qawmin ọba àlekèọ́lá ló ń gbé àwọn kan dìde yóò gbé àwọn ìjọ mi dìde tó jẹ́ pé yóò fẹ́ràn àwọn ń sọ yóò máa wá sékìnì yóò máa wá jẹ́ ìdójútì fún àwọn tán sékìnì àwọn tí wọ́n ń pàtó mọ́ra ipa àwọn ní mímọ́ ṣẹ́kọ̀ wá ní fallahu la yudayyi'u dinahu ọba àdékẹ́ ọlá òní ra ẹ̀sìn rẹ̀ láre láéláé ẹ̀sìn rẹ̀ ní inna dina inda Allahi islam òní ẹ̀sìn rẹ̀ láre lakin nahnu alladhina nadi'u idha dayya'na dinana àwa láyàrá rẹ̀ tá a ẹ̀sìn rẹ̀ láre tó gbọ́ bá àdékẹ́ ọlá ti kò sí jó di ẹ̀sìn islam wàtàmàlà ẹni ọmọ mọ̀tẹ́rì á tó bá ti di pé aláàmọ̀sepọ̀ pẹ̀lú àwọn oníbídíà kò ní sí yàtọ̀ láàrin ẹ̀sìn àti tó jáde dálẹ̀ ẹ máa ṣe gbogbo ẹ̀ náà ẹ ọlọ́run ló kún mọ́ ijó gbà kájọ máa wá rò papọ̀ mọ́ra wọn kájọ máa ra mú papọ̀ pẹ̀lú àwọn oníbídíà tá a bá ti ní bá a ṣe máa ṣe lélẹ́yìí àwọn aláàmọ̀ra rè wà sábì ìdáz àtàwọn àtàwọn ìdásá àwọn tá a bá ti ní bákan kan náà lájọ fẹ́ rí wàtàtà hàlìnà ma'ahum tá a wá ń fi ọwọ́ fúnfún yẹ mú wa ẹ tá a rò pé bídíà yìí ilé wa náà ti ń dé ẹ bó ní sẹ bó tó ẹnu mi wá gbà á kí n wá sọ pé bídíà ni ẹ bídíà yìí bàbá mi náà máa ń ṣe é sẹnu mi wá gbà á bídíà yìí àfa mi náà máa ń ṣe é sẹnu mi wá gbà á kí n wá pè ní bídíà bídíà yìí gbogbo olú ló kó sínú ẹ̀ ti ń ṣe sẹnu mi wá gbà á kí n pè ní bídíà bídí àyíkọ́lá gbogbo sí gbogbo lọ́ba lọ́ba ní bẹ lérí ẹ gbogbo àwọn ìmáàmù ìmáàmù ní bẹ lérí ẹ tẹnu mi wá gbà á ni wá sọ pé bídí àní tá a bá ti bọ̀rọ̀ wá débẹ̀ tá a wá rò pé ẹnu wa ò gbá kásálàyé fáwọn yẹn pé bídí àlélẹ́ yìí látara pé àwọn jìnkòjìnkò kan ní bẹ́ẹ̀ tí wọ́n ṣe é tó ṣẹ́kù ní tá bá ti bẹ̀rẹ̀ sí ẹ wọn máa rẹ́sì láre àdìbínú ọkùnrin yẹn bẹ láwùjọ lónìí nísìnyí wọn máa rẹ́sì láre wàláhì ara rẹ oníbù máa sọ tó máa ń bu súnà nẹ́bí ara rẹ oníbù máa sọ ní sunun kan ara rẹ àmọ́ tó bá ẹjọ́ débi ẹ̀tọ́ tiẹ̀ nítorí jẹ́ ìwọ tiẹ̀ kí wọ́n fẹ́ fi ìwọ rẹ̀ dún wọ́n lè lómi ìgbà kan fi ìwọ rẹ̀ dún ten naira kó ìgbà kan fi dún nínú wọ́ rẹ̀ ẹtì bá àmọ́ Islam wọ́n bá ti pé wọ́n bá ti rí kántẹ́ẹ̀sì kò tó bá kan tó kàn yóò wá dúró pé Ọlọ́run bá ló lẹ́sìn rẹ̀ ẹ̀ á lè Ọlọ́run ẹjọ́ kálukú máa ṣe bó ṣe rí subhanallah wọ́n ẹgbẹ́ àbálẹ̀ ìbíjọ́ ọlọ́run kí wọ́n lànà bíi sallallahu alayhi wa sallam wá sí láyé ẹ́ kí lànà bíi sallallahu alayhi wa sallam jagun pẹ̀lú àwọn kẹfẹ́ sí kí lànà bíi sallallahu alayhi wa sallam sàlàyé rẹ̀ kéékèèké fún wa sí kí lànà bíi sallallahu alayhi wa sallam ṣe wá lójú kòkòrò ká máa kòkòrò sójú ọ̀nà rẹ̀ sí kí lànà bíi ká jìnà sí àdádálẹ̀ ké gbogbo àdádálẹ̀ àmì nìyí ẹ tó bá ti jẹ pé àlè ìbíjọ ọlọ́run tó bóyá kánà bí fi wálẹ̀ tó kálukú kàmá sí wá sí rí ẹ káfọ káfí wálẹ̀ káfọ pàdé ọlọ́run tó bá ti jọ fújà lè fi àmọ́ kò rí bẹ́ẹ̀ nígbà tó lọ́ba àlejò aláṣẹ eré òjìtẹ́ sí wa tó iṣẹ́ àwọn òjìtẹ́ òun náà ní ká máa pàṣẹ dáadáa láwùjọ òun náà ní ká sì máa kìlọ̀ fáwọn èèyàn ká kó o níbi àìdá láwùjọ. sẹ́kù ni wọ̀rùbámá wọ̀rùbámá tẹ́sàbù fitnatu wàlùkìtàlù wọ̀túnṣàkù dìímà òbí sábàbíhà wọ́n látara pé abakọ̀ ọwọ́ tẹ̀tẹ̀rẹ̀ mú bídíà yìí láwùjọ ìdínà lè máa sẹ́kù ní fìdí ó padà ṣẹlẹ̀ wàlìkìtà kọ́dà yìí máa parẹ́ ni yóò máa ṣẹlẹ̀ látara pé àfibídí alẹ́ láwùjọ wọ́tún sípàkù tì máa wùbí sábàbí ha kọ́dà àwọn máa tẹ̀jẹ́ lẹ̀ látara rẹ̀ ṣùgbọ́n gbàtà bá ti pa ẹ̀sìn tì sábà máa kùtù jọ̀nà Allah subhanahu wa ta'ala sábà fi bídí alẹ́ sáájú kó máa dàgbà sókè ní tí ó padà lídìí sí ni pé àdádálẹ̀ òun yóò padà wá di pé ìtinú máa wá ṣẹlẹ̀ láwùjọ ẹ̀ wò ó nìṣe pàtàkì nàbí sallallahu alaihi wasallam lọ tán ẹ̀ bá a ti máa lò pẹ̀lú àwọn olórí Ya má máa jáde lórí lérí ẹ tó bá ti wà lórí bá ní tẹ́ bá a sọ tẹ́ fẹ́ gbà mọ́ra mara lọ lè bá ń kọ̀rọ̀ bá sọ. anabi sallallahu alayhi wa sallam anabi anabi ọ̀jọ̀gbọ́n ni anabi tẹ́ pé Allah subhanahu wa ta'ala ló ránṣẹ́ ni ọba alhakim ọba ọ̀jọ̀gbọ́n tó ń mọ̀ wa ó wa ntí o bá ti ní wa yóò ní tó bá ti o ó wa tí wọ́n bá dìde tó wá sọ ah, ó kó somi kò somi fún wa ó kó sena ẹ òun là ṣe kíníkan òun se ṣe kíníkan tẹ ẹ wá ṣe lé ìlà àwùjọ ọba tó dá wa ti mọ̀ pé kíní yìí yóò máa gbé àwọn nǹkan nu ṣètánì ó gbàgbẹ́ wọlé yóò máa gbé àwọn nǹkan pé ha wọ́n ti tí ò dáa fún wa lóòótọ́ ṣètánì yóò máa wá wo àwọn tó bá ní agídí yà ẹ máa wò wọ́n báyìí náà ẹ dìde látara bẹ́ẹ̀ kíní ó máa wá ṣẹlẹ̀ kíní wa máa wá àwọn tí wá bẹ̀rẹ̀ nísìnyí kó ti bẹ̀rẹ̀ sí pẹ́ wá ń ṣẹlẹ̀ ẹwà àwọn biladu alibiladu alibiladu islamiya àwọn ibi tó jẹ́ ìlú islam gẹ́gẹ́ bí egypt lápẹjúwe gẹ́gẹ́ bí libya gẹ́gẹ́ bí syria ẹ wò kí ló ṣẹlẹ̀ sí wọn látara bíbí àná àdádálẹ̀ pé ẹ á jáde lé lórí lórí tí o sì ń lára nàbí sallallahu alayhi wa sallam ẹ mọ iye òkú tó sùn ní egypt nígbà wọn ẹ mọ iye òkú tó sùn ní libya ẹ mọ iye òkú tó sùn ní syria tí gbogbo ẹ ti ń ṣẹlẹ̀ lọ́wọ́ nìkan kí ló dábàá pé abẹ́ jáde lé olórí lórí pé ah, kó bẹ́ẹ̀ àfẹ́ ọmọ tó lórí ìsìn lágbára tá à ní kápá lórí ẹ̀ ẹ wá wo àwọn tó kú àwọn olórí tí wọ́n bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tá a la fẹ́ jáde lé lórí ìsìn wọn ò kú o látara nǹkan yẹn wọ́n sì ń tẹ̀lé so aburú tí ó máa ṣẹlẹ̀ ń bẹ̀rù òun náà ló kọ́ àtọ́jọ́ pé a gbọ́dọ̀ lẹ́kọ̀ọ́ nípa ìlànà nàbí sallallahu alaihi wasallam níbi gbogbo gbèsè ayé wa bóòlù àti ìṣẹ̀lẹ̀ yìí ìlànà nàbí kọ́ wa bẹ́ẹ̀ bóòlù àti ìṣẹ̀lẹ̀ yìí ìlànà nàbí kọ́ wa bẹ́ẹ̀ gbogbo ẹ̀ la gbọ́dọ̀ wádìí a gbọ́dọ̀ fààyè lẹ̀ fún ọgbọ́n eré àgbọ̀dọ̀ fàyè lẹ̀ fún ìfẹ́ inú kọ́dà àgbọ̀dọ̀ fàyè lẹ̀ fún òfin kan táwọn kan gbé kalẹ̀ kó náà ni ó máa wá darí wa tó yẹ kó àwọn mùsùlùmí náà sì lófin tiwa ṣe ká máa lò ẹ kí mùsùlùmí ó ronú lórí ẹ̀. ṣẹ́kù ni wàlá anasẹ̀tì ẹ̀rú anasàkálà sọ̀mìn ha tí wàhálà ìfẹ́ wa ṣẹlẹ̀ fẹ́ àní lè bọ́m̀bẹ̀ o àní bọ́m̀bẹ̀ kọ́dà ẹni tí ó rà yóò sanwó ẹ̀ òun náà sanwó kí wàhálà bá ṣẹlẹ̀ ń bìnnì àtàwọn àbá àti sọpọ́ ẹgbẹ́ mọ́tẹ́ lẹ́yìn tó bá yá tó bá di pé wọ́n bá yìnbọn ó lè bá fa náà wọ́n bá yin bọ́ǹbù ó lè bá fa náà ẹ̀ kò sẹ́ni tí ò lè bá wọ́n bá yin tíágàs ó lè bá fa kọ́lọ́ ó lè bá fámìlì rẹ̀ ẹ̀ kò sẹ́ni tí ò ní ṣẹlẹ̀ tí wọ́n bá lè láti ní ẹ sọ́ra fún fìtínà tó tó jẹ́ pé àwọn ni fìtínà yóò kàn tó bá dé gbogbo yẹn náà ni ó kàn òun náà ló gbogbo bá ti wù kí bídíà wọn kéré tó a gbọdọ̀ dákẹ́ fún ká máa sọ pé bídíà lélẹ̀ yìí pé tá a bá tá a bá dákẹ́ fún bídíà láwùjọ tá a bá máa sọ pé bídíà lélẹ̀ yìí yóò máa wá dàgbà sókè yóò máa wá di nǹkan mi ẹ wo gbà tí wọ́n dákẹ́ fún bídíà mòlídì nígbà tí wọ́n ti bẹ̀rẹ̀ bídíà mòlídì nàbí ọjọ́ bíi ànábì ẹ wo gbà tí wọ́n dákẹ́ fún láti gbà tó fi bẹ̀rẹ̀ ẹ wo bó ẹ wo bá burú dé wá ń gèrè aburú bẹ́ẹ̀ ẹ wo bá burú dé gbòòrè aburú bẹ́ẹ̀ pé àtọ́jọ́ bíi ànábì àtọ́jọ́ bíi ànábì àyè gbà tí wọ́n ti dá tó bá jẹ́ pé àbọ̀nsẹ̀ wọn bá gbógun tì í nígbà tó bẹ̀rẹ̀ ń gbà wọn kí èsì báwọn tó dá lé ń gbà wọn gan àwọn atóbi mọ́sẹ̀ bá ni àwọn ọba ayé kan ní pépé nígbà wọn gbogbo yẹn náà ni wọ́n tẹ̀lé wọn nígbà wọn òun náà ló wá di bó ṣe sì lónìí ló wá di bó kálukú wá hara rẹ̀ mórí ní nìyí ẹ mórí ni tiwa ni mórí ní baba kínní ni mórí ní mama kínní ni wọn kálukú wá ṣe mórí ní. kọ́dà ẹ̀rẹ́ lómi ìgbà tó yẹ pé òun kò ní rí alálàáfà gan àwọn kan ní tẹ́ǹjì lọ́wọ́ díẹ̀ ni olóòtú máa ṣe mórí lọ́dọọdún tó ti gbà wọn yẹn pé mórí ní òun àwọn fẹ́ kí ló fà á nítorí pé ìfọwọ́sùkú yẹ mú àbí gbogbo wa gbógun ti bíbí àná ká má jókòó ráyè mí tá a bá ti iwájú lọ́dún bọ́ sẹ́yìn tá a ti sẹ́yìn tá a ti sẹ́yìn tá a ti tó wáyá yóò máa kó láwùjọ díẹ̀ díẹ̀ tágbọ́yé bá ti ń yé gbogbo àwọn èèyàn pé àdáda lè lélẹ́yìn térò bá ti ń kó tí o bá ti rérò mọ́ nígbà táwọn náà bá ti gbé tìrò lé wọ́n máa wò pé owó tá ẹ owó tá a fi gba síkà owó tá a fi ti gbẹ èló la pa tó bá rí pé ìtọ́sí lélẹ́yìn tó bá dọ̀dún ti ń bọ̀ owó tó máa dìbò díẹ̀ díẹ̀ tó bá yá wọ́n padà parẹ́ wọ́n padà parẹ́ nígbà tí wọ́n bá rí èèyàn máa ń bẹ̀ bẹ́ẹ̀ ni gbogbo àdádálẹ̀ ẹ̀yìn tó lè pa àdádálẹ̀ òun náà ní kíni òun náà ní kẹ́ ẹ má jòwó ẹ má mú láyé ẹ jẹ́ kí nǹkan máa yá wọ̀nyà torí pé àwọn tí ń bẹ́ẹ̀ di àdádálẹ̀ o ẹ̀yìn tá a bá lọ lè wò wọ́n ìdá ọgọ́rin ẹ̀yìn kí náà pè lọ́gọ́rin ìdá eighty nínú hundred nínú wọn àwọn tí yóò mọ̀ pé ò dáa ni àwọn da twenty tó kún bẹ́ẹ̀ àwọn náà làwọn arijẹ nínú bàjẹ́ àwọn tó yẹ pé bí táwọn dín tó kéré tí wọ́n ti ń pánù àwọn náà máa sáré lókè sáré lọ́lẹ̀ ẹ̀ wọ́n tún ní ẹ má ṣe kíni ẹ má da wọn lóhùn wọn ò fẹ́ kẹ́ súnmọ́ ni wọn ò fẹ́ràn ànábì ni wọn ò ṣe kíni kàmá ànábì ni òun ni wọ́n máa wí káàkiri. tó àmọ́ àwọn ẹ̀dá ayé tì yìí bá ti sàánú sáàlà yìí bá ti yé tó yé dọ́gba òwú wa pé ẹ̀ mólídìí ò sínú ẹ̀sìn tí wọ́n mú àpò wá fún un tẹ́ ẹ bẹ́ẹ̀ lọ́wọ́ pé a ẹ̀ ṣe mòdìdì sọ́lá àtijọ́ yìí náà ni ṣé bí rọ̀bíù làwọn twelve náà lẹ́nà bí ànábì àbí déètì wọn tó dàrú ni tẹ́ ẹ wọn ni ẹ tó dẹ̀ pé ọjọ́ ẹ ọlá ànábì sallallahu alaihi wasallam ó tóbi ojú bẹ́ẹ̀ lọ kọ́lá bí ẹ bá ń ṣe lójoojúmọ́ ẹ irọ́ lélẹ́ lè ṣe máa ṣe lójoojúmọ́ tó ibẹ̀ náà lẹ́sìn máa yọ kálukú ṣe òun náà ló pa jẹ́ pé kálukú ti wá wò ní ti pé ọ̀nà jẹ́ ó mú lọ́dọọdún ẹ lọ́dún ìtọ́ àwẹ̀ àwọn yẹn láwà ní. ṣé àwọn bá àwọn anọ́sẹ̀kùn yìí lọ́dún láì mọ iye ọgọ́rùn ọdún sẹ́yìn ni wọ́n dalẹ̀ ní ọmọ wẹ̀yẹ láwà ní. ẹ yìí pé aláburú ni sọ́sà lówó lọ́wọ́ ọlọ́tí ni sọ́sà lówó lọ́wọ́ ni sọ́sà lówó lọ́wọ́ wọ́n sì fi jẹ́ àdínì àdínì wọ́n ìmọ̀lẹ̀ ìmọ̀lẹ̀ àdínì ìràwọ̀ àdínì kíníkà àdínì wọ́n wá wá táìtù lérí wọ́n da táìtù jọ nígbà tó dọdún tí ń bọ̀ nísìnyí ó tún wá fún ká fún lọ́dún yìí ń ọmọ kọ̀ọ̀kan ẹnì kọ̀ọ̀kan táwọn jóye yóò gbé twenty thousand naira kalẹ̀ kò tún wá mọ oúnjẹ tí ó gbé wá kò tún wá gbogbo eléyìí náà yóò ti máa yá wa náà ẹni tó bá sọnù èèyàn gbọ́dọ̀ sọnù ni kó má bàa sọnù nínú ẹ̀sìn tá à ń sọ yìí ẹ̀sìn Islam ẹ̀sìn tó nírọ̀rùn jù ni láyé yìí ẹ̀sìn tí ó sì ní lábẹ́ ni gbogbo àwọn ìdá ẹ̀rí pé àlàbọ̀rùn yẹn tó bẹ́ẹ̀ déwù mí sìn àwa kan láńkò ní abáwa láàyè kàlífìláwù náà níláwù sí àhá ọba àlekẹ́ ọlọ́wọ́ fi kò gbé kankan kọ́ wa lọ́rùn àyàfi tágbára wa ká ni gbogbo tẹ bá ti rí táwa ń dààmú ara wa káàkiri lérí táwa ń sókè táwa ń sáré ẹjọ́ ẹlẹ́wádìí ẹ̀ dáadáa ní tí wọn ò tó jẹ́ pé àdádálẹ̀ ní táwa sọ díẹ̀ sí mara wa lọ́wọ́ ni ṣéèkù ní qawluhu fa'adumatil bid'atu fa'adumat wa sarat dinan yudanu biha ìpè látara pé tẹ́ bá ti fi bídíà lẹ̀ tẹ́ bá mójútó bídíò wà di tí ó wà tóbi wa sarat dinan yudanu biha yóò wà dẹ́sì táwọn yóò wà sọ dẹ́sì fún wa lóhùn láàbí sí lọ́hùn ayé anal ṣé mólídì ó dẹ̀sí nísìn mólídì tí ó dẹ̀sí nísìn ṣebí dáwó dẹ̀sí nísìn ẹ̀ tí ó ṣe pé kò sí kankan ẹ̀ ká yẹ yòókù padà ẹ̀ ọdún kan tí bàbá wa kú nì ká pé ẹ̀jọ ṣé kò wá dẹ̀sí máa yàn lọ́wọ́ nísìn ẹ̀ ká máa ṣe ayẹyẹ lélátò kọ́dí tí ó dẹ̀sí máa yàn lọ́wọ́ nísìn wọ̀ kákẹ́sìn tẹ̀sùbá ṣé kò dẹ̀sí máa yàn lọ́wọ́ nísìn ká kóra wájọ ká máa ṣe síkì lóhùn kankan náà ká máa fò sókè ṣé kò dẹ̀sí máa yàn lọ́wọ́ nísìn ká máa lùlù ká máa láàfin rántí ọlọ́run ṣé kò dẹ̀sí máa yàn lọ́wọ́ nísìn nítorí kíni nítorí pé díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ òun náà ní dàgbà ní wọn bá wí wọn lánàbí sallallahu alayhi wa sallam wọn lù pàdé ànábì náà sallallahu alayhi wa sallam subhanallah tó ẹ wá wò ní sùn òwò kọ́ ni náà ike wọn lù pàdé ànábì àwọn akọni sọlá alibadi wà lẹ́yìn náà pàdé ànábì sallallahu alayhi wa sallam kò wọ kò lọ lè wá díẹ̀ kò sí ìsinádù ká tó gbádùn fún mi káwa ni wọn kọrin tẹ́ bá lọ wo inú wọn ni òun gan inú wọn ni òun náà lẹ́sìn máa pé sọ́kúsọ ni ẹ́ ó ní sàlá alibadu aleyna min saniyatil wada àbí ó ní kí náà wọ́kọ̀ rẹ̀ wọ́n jí ka sharafta almadina ó ní ànábì dé jí ka sharafta almadina láti wá kó yìí bá ìlú madina àwọn olùmọ̀jẹ́ kó yé wa nítorí lẹ̀ tí ò sí èméjì bẹ́ẹ̀ òun náà ni pé madina tó wájú ká ànábì tó anabi ti wá débẹ̀ tán wá pàdé anabi pẹ̀lú orin tán wá ní peter sharaf salimadi ó kọ tí o ti máa jẹ́ ń gbà wọn tán anabi ti wá fún kọ ránṣẹ́ sí wọn ni ipe tọ ẹkọ sínú orin ipe madina ló padà máa jẹun yẹtí ìbùdí ń jẹ anabi gbà tán anabi débẹ̀ tán lànàbi ti wá sọ ní alimadinatu alimunawara tó nísìnyí ẹ̀yìn sọ pé ó lọ pọ́n lọ pàdé anabi pẹ̀lú orin orin òdìrẹ́lẹ̀ kejì wọ́n ní mísẹ̀ni eh, yasiriwada láti òkè ànisẹ̀ni eh, yasiriwada àti bẹ̀rẹ̀ alẹ́ sọ̀lá àṣẹlá ń gbà wá àwọn tí wọ́n ń kọ́sà àwọn tí wọ́n mọ̀ nípa geography tó mọ̀ nípa gbogbo ẹ̀ wọ́n ní kí èso ọ̀nà tí yẹn máa ń gbà láti Mákà wọ sí Madina èso kì í sojú ọ̀nà bẹ̀rẹ̀ rárá ọ̀nà kan tó nù kátó wá lókè tábà tó wá wọnú ìsinádù rẹ̀ àtúnwá rí pé ìsinádù mọ̀ nkọ́tẹ̀ àrí pé kò so papọ̀ pé láti fi débi débi débi sojú ọ̀nà nàbí sallallahu alaihi wasallam so tábà tó wá wò nísìn àtúnwá rí pé nínú kíní gan kò tó wọ́n tún wọn kàn ní tòun ti bí òsì lálàáfíà tóun wọn náà kọrin pàdé rẹ̀ kò síbẹ̀ fún wọn lùlù tọ́ tábà tó wá gbà kátó wá gbà wọlé fún yín ipe wọ́n lùlù pàdé ànábì àbí tọ̀ gbàtọ́ wọ́n lùlù pàdé ànábì yẹn láti jọ́hun tánàbì fi wá kú níjọ́ ànábì tí wọ́n lùlù pé à ń ṣe síkìrì ẹ ṣé wọ́n ṣe síkìrì pàdé ànábì ni àbí wọ́n fi wẹ́ wọ́n fi wẹ́kọ̀mù ànábì gẹ́gẹ́ bí ẹ ṣe sọ o tá a bá gbà wọlé ẹ wẹ́kọ̀mù náà tàbí ṣe níṣẹ́ ẹ̀yin wọ́n fi ṣe síkìrì ẹ wá lẹ́ẹ̀fi rántí ọlọ́run ẹ wá sọ pé ìlú náà ń dákọ̀ ọlọ́run subhanallah ìlú tán ni a máa lù ẹ̀yin tó wá ní tó ń dákọ̀ ọlọ́run wọ́n lè sọ so eléyìí nìsí ibẹ̀ náà láti mà tí ó sì yé wa yí pé àwọn nǹkan kan bẹ tí ò lẹ́ẹ̀dì inú ẹ̀sìn tí ò nípìnlẹ̀ àwọn yẹn sì sọ dẹ́sìn wọ́n sọ dẹ́sìn tòun kálukú àmà wa pè lóko ẹ̀sìn tá a bá pè lóko ẹ̀sìn ni wàláhì kò ní sí mùṣkílà ẹ̀ kọ́ ẹgbẹ́ náà bá mú sí ní sísẹ́ bí àwọn jágbádé bí àwọn wàsíù àyìndé bí àwọn kìnnìkan tẹ́sìn lùlù àmọ̀ fáwọn olórin nu àmọ́ ká má wàá fi kẹ̀sìn gbá laburu ká má pè ní orin ẹ̀sìn òun náà laburu ká máa pè ní ìlú ẹ̀sìn náà láburú bídíà ni ká máa pè bídíà ká máa sàfihàn ẹ̀sìn bíi ẹ̀sìn Islam ó burú wọ́n lè eléyìí burú ju àwọn olórin ògá lọ eléyìí burú ju àwọn wàsíù àwọn òṣùpá àwọn kìnìún ó burú ju tiwọn lọ torí pé àwọn òtí ẹ̀ pé lẹ́sìn tiwọn àwọn kan pa àwọn fi ṣe kíni àwọn fi ṣe àwọn bàtà àwọn káàkiri ni so eléyìí ṣéèkù ní bíbí díà ṣe máa ṣe kíni bí ṣe máa bẹ́ẹ̀ díẹ̀ díẹ̀ tóbi wá padà wá di ẹ̀sìn nìyẹn ṣéèkù ní bàkọ̀ sábà kọ́kọ́ olùhù mà áhàjà sàn náà sún bídà àtàn ìlà rúbíà mìtìlá mìtìlá sẹ́kù ní ó ti àtọ́síwájú pé wọn ò ní dá bídà kankalẹ̀ sínú ẹ̀sìn àyàfi kí súnà tó ṣe déédéé bídà kókó lẹ̀ yóò pa súnà rẹ ni tẹ́ bá ti dá bídà lẹ̀ áta tẹ̀sí ra bídà ó hìyà dì bídà ó padà wá di kóhùn ní ó máa wá jẹ́ sí wọ́tọ́rọ́fà súnà ní wọ́n tẹ̀sí ra bídà ó hìyà dì ó gbé súnà lẹ̀ bídà ó wá jẹ́ sí ada inda ada ada mùsàmà ní àwùjọ sí àwàyí wàlẹ́sà níta wá sọ yìí kò túmọ̀ pé gbogbo àlùmọ̀ pátápátá òun náà ni ilé yóò máa ṣẹlẹ̀ sí gbogbo ojú anabi sallallahu alayhi wa sallam láti ní mùsàmá alẹ́dí yẹtùmá òde níbi dá àwùjọ tó ti gba bídí àláyè ni bá a ti ń sọ yìí ní àwùjọ wa ló gba bídí àláyè àwùjọ mi ń bẹ ní sídìí ò gba bídí àláyè sàwùdí ni ò gba bídí àláyè ẹ̀sìn báwọn ní sìn àwọn sáà ń ṣe gbogbo àwọn bídí àwọn náà ní sìn báwọn lọ sàwùdí àwọn náà mọ̀sí máa ń ṣe ni mọ̀sí máa ń pákéjì ara wọn ẹ̀hẹ́ àwọn náà mọ̀ táwọn ò gbé jáde ẹ̀ ọmọ pẹ̀lú ó gba àǹsà tẹ à kan à ń lè kan o bẹ́ẹ̀ bá dé mọ́sálásí kan sáà ọjà mọ́sálásí àná bí wàá kó kan jáde wàá ló ń tasẹ́ kan tó bá gbé yẹn báyìí yóò sọ̀rọ̀ sẹ́wọ̀n ẹ àìmọye àwọn tó ń gbé sẹ́wọ̀n àbò wá dé kan má pa àbò wá so kíní kan má dì àbò wá ẹ masini wá di tẹ̀tẹ̀ la ẹ pé kíní kan má bẹ́ndì eléyìí àti wá àti kíní tí ń bẹ́ndì rẹ̀ tó bá gbé ọ ó dẹ̀ wọ́n nu so àwùjọ tiwa ló gbà á láyè àwùjọ tiwa ló gbà á láyè òun náà ló fà á tó fi dí báwọn àmọ́ àwùjọ tí ò bá ti gbà á kò ní sekene bídíà o lákìnà lùmùsàmà alẹ́ yẹn sinmi olùdí bídíà à ń tẹ̀sẹ̀ ṣọ́rọ́ fi hí tẹ̀sí ru yẹn fi. àwùjọ tó bá ti gba bídíà láàyè bídíà o dẹ́sìn láwùjọ yẹn òun náà ni wọ́n máa fi dẹ́sìn lákìnà lẹ́yìn sàmà náà hàdá à ń tẹ̀ dín náà kọ́dọ̀ eléyìí omi nìfẹ́ ti ju asánù omi nìfẹ́ ti ju asánù báyìí yẹ kú mu kùnà sún àkàrù ni pé a tún láwọn kan tí wọ́n máa dìde fìbó kàá ti ń sàníyàn nílùú mi gan tí ò bá jẹ́ lùmọ́ ẹ̀ra àwọn ẹlòmíràn máa wá láti ìlú mi kéya ẹja lọlu yìí awo fi baladi akhar abini ilayi mi yòkó yidu lọ́hu lihada di tí ọba àdìgẹ ọlọ́wọ́ lò wọ́n bẹ́ẹ̀ sì pé kama sàmójútó ẹ̀sìn yìí máa ń yẹ suruhu àwọn tí wọ́n rẹ̀ sìn lọ́wọ́ wàyà mihi wàyà hafidu alayhi ni wọ́n máa mójútó ẹ̀sìn yẹn wọ́n máa dáàbò bò wọ́n sì máa sọ wàjá abil hadith wọ́n wà nù hadith anabi sallallahu alayhi wa sallam anabi fi akiri akiri zaman anabi níní gbẹ̀yìn tó bá ti fáyé múra láti parẹ́ tó dákàlù sunanu bid'an súnà ó di bídíà máa ń yàn lọ́wọ́ ẹ̀wọ̀n kaba súnà nẹ́bí gbogbo súnà nẹ́bí ti máa ń jó àwọn èèyàn lójú lónìí nísìnyí ó ti fẹ́ di bídíà lójú àwọn èèyàn ẹ̀ wọ́n láwọn bídíà àtúntò àwọn súnà ẹ̀ wọ́n ní bídíà ni wọ́n máa wá wọ́n máa wá jíjẹ bí wọ́n láwọn gangan àwa túbí gangan ló ń súnà jẹ̀bi ni ẹ̀sìn báwọn ní ti sẹ́ ànábì wa jẹ́ kí ni ànábì wa jẹ́ súfì ni sànàbì jẹ́ súfì àbánàbì ìtumọ̀ ti jẹ́ bẹ́ẹ̀ àbáǹsàbì ma ti jẹ́ bẹ́ẹ̀ eléyìí ìjẹ̀bi nu so kéèyàn ó dúró lórí ibi tó bá wà yá báyìí mo jẹ báyìí mo jẹ so anabi sallallahu alayhi wa sallam ó ti sọ ó ní wàlíbídàrú sunanan wọn wàá sọ bídíà wọn sọ di suna ẹni sì yóò wá di pàṣẹ ìpayọ bídíà ó jẹ suna ní ó jẹ bídíà ata ìdá agbóyèrè ti kọ ọ títí ó ti pé tẹ ẹ bá fẹ́ wá ṣéǹjì bídíà yìí láwùjọ ètí wọn wá sọ pé gbóyèrè ti a wọn ti yí ẹsìn padà ẹwù kaba wọn ẹwù láwùjọ lónìí ẹ tẹ ẹ bá ń sàlàyé pé káyìlẹ yẹn ń ṣe mí ẹsìn yí ẹsìn padà ṣé bá a ṣe bá a ní ẹ bá a ṣe bá a báwọn bá wa ṣe ṣe kọ́ yìí ẹ ti yí ẹsìn padà ẹ̀yin lẹ gbé tiyín wá ẹ bẹ́ẹ̀ bá ń kírun wọ́n ní àbá ah, àti bá tán kírun kọ́ àbátá máa ń dáwọ́ lẹ̀ ni gbókù bá kú wọ́n ní ah, ẹ̀sìn tuntun tán gbé wá wọ́n ní ká má sọjọ́ mẹ́jọ wọ́n tún sẹ̀ gbẹ́sìn mi wá ni wọ́n ní ká má sọjọ́ mẹ́ta ẹ̀sìn mi tán sẹ̀ gbé wá nù àwọn kan tó ti dẹ́yé nísìn ẹ́ wọ́n ní káwọn máa kúnlẹ̀ tó wì wá mọ́ ẹ̀sìn mi tán sẹ̀ gbé wá nù àwọn kan tó dáyé nísìn wọ́n ní kóbìnrin tí akásọ̀ rẹ̀ ó máa wọlé ẹ̀sìn tó yẹ gbé wá nù gbogbo àwọn nǹkan tó wá jẹ́ súnà anábì súnà anábì sallallahu alaihi wasallam yóò máa wá di ẹ̀sìn tuntun lójú wọn àwọn tó bá wá jẹ́ àdádálẹ̀ oníwàásí kínní oníwàásí súnà lójú wa ṣẹ́kùn ní wàyídà àǹkárìtà ha tó bá ti kó wa takò fídíà ẹ̀rí wà ti ṣe wà láwùjọ wa nígbà tí ṣe wà sọ́ọ́lù fàwùdà nígbà tán wà nílùú wa ni wọ́n ní wàyídà wàyídà àǹkárìtà ha tó bá wa takò fídíà láwùjọ kọlù lákà túnkìrù dìín wọ́n máa sọ pé òun takò ẹ̀sìn ẹ̀sìn ló ń takò ìkọ́ ọmọ sọ́njọ́ ní pé tó wáyé pé láyé àwọn súnbì tàná táyé pé àwọn súnbì tàná bá dàbí àwọn tòní ni ẹ̀ àwọn tòní bá dàbí àwọn tàná ni gbogbo àwọn tó bá ti ń takò mólídìí wọn kàn ní kọ́lọ́ wọn bá wọn mú wọn lẹ̀ ni ẹ̀ wọ́n kàn ní kọ́lọ́ wọn bá wọn gbé wọn lẹ̀ ni tẹ́lẹ̀kọ́lọ̀ burúkú ni nígboro ẹnu rẹ̀ ọ̀rọ̀ tí ò dáa ni ntí ò dáa ló tó fi ń ka àwọn báwọn gan àwọn bá tó ti lọ́hùn ṣe àwọn máa ń pààyàn nù kọ́hùn ẹ̀ àwọn pààyàn pààyàn nù ìpè ẹni tí máa ti ń pèpè sójú ọ̀nà ọlọ́run nísìnyí ẹni tí máa ń tọ́ ọmọ pé nǹkan yóò dáa àwọn bàtà náà ní wulẹ̀ sàlàyé fún wa pé à kíní ìdá ẹ̀rí ni ẹ̀rí ni ìjókòó wí náà ni pé ọlọ́run bá mú lẹ̀ ẹ wọ́rọ̀ <laughs> tí ò da ni ní wọn náà tó jẹ́ kó yẹ kó wò ó pé wọn náà sáà kéwú díẹ̀ kó tiẹ̀ kí wọn ò tiẹ̀ yí ọ dáadáa ó yẹ kí wọn náà tiẹ̀ wò ó pé ó dáa àwọn tó ní mólídìí ò dáa wọn o mólídìí dáa ìtòfi dáa ni ebi tó yẹ kó máa sọ náà èwa lè èwa ni pé wọ́n tún mẹ́rin kan lẹ̀ wọ́n tún mẹ́rin kan ẹ̀ àwọn bàbá tí wàá mú yẹn lẹ̀ wọn náà kí ló má wọn náà lẹ̀ àwọn náà wàá dà mọ́ lónìí ìwọ́n bá àlejò aláṣẹ mú gbogbo èèyàn lẹ̀ ló ti máa wọn náà lẹ̀ o yóò ti fún kálukú wa náà lẹ̀ tó bá ti gbà tó mú kálukú lẹ̀ so eléyìí aburú ti bẹ́ẹ̀ bí bídíà mi tó bá ti mára tán tó ti dẹ̀sìn tán máa wọ̀nyàn lọ́wọ́ ẹni tó bá ti takò báyìí wọ́n ló takò ẹ̀sìn ni wọ́n ló takò ẹ̀sìn ni sheikh wani qawluhu ọ̀rọ̀ sheikh barbahari tó ní wàhálà fasirọ́tò mùsàfihàn wàhálà jẹ́mínà islam ẹni tó bá ti wá di pé bídíà wá dàgbà máa lọ́wọ́ ó wá di ó wá tóbi yóò wá di pé yóò wá kú lórí ojú ọ̀nà tó tọ́ orí ìlànà nàbí sallallahu alayhi wa sallam ọ̀kadà jẹ́ nínú islam látara bẹ́ẹ̀ ìyẹn wàá jáde kó nínú islam ṣẹ́gun yá àmì ìtumọ̀ yẹn náà ni pé anna sahiba al-bid'a àti pé oníbídà tẹ́ríhùn yàtàjára bihi al-amru hatta yakuna dinuhu kulluhu bid'a wọ́n ní bídà àwọn máa wọlé sí la díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ bídà máa wọlé sí la díẹ̀díẹ̀ títí ó fi á di pé gbogbo ẹ̀sìn rẹ̀ pátápátá hundred percent bídà ni kò ní sẹ́ẹ̀sì kan tí ó dàbí tànàbì yóò kírun bídà náà ni ó fi kí i bí ó gbàwẹ̀ bí ó gbà nígbà bídíà ni bí ó sàká bídíà ni bí ó yà ájì bídíà ni gbogbo tí bàmá ṣe bí ó rántí ọlọ́run ọ̀nà bídíà náà ni ó gbà rántí rẹ̀ ó bímọ bí ó ko ọ̀nà bídíà ni bí ó ṣèyàwó ọmọ ọ̀nà bídíà ni bó kúkú fún ọ̀nà bídíà ni gbogbo ẹ̀sìn rẹ̀ pátápátá yóò padà wá di bídíà pátápátá wọ̀nyá kúrúkú nínú Islam yóò wá jáde kó Islam pépé tí gbogbo ẹ̀sìn yẹn di bídíà kí ló kù mọ́ yóò jáde kó Islam ni ìdá alámúyẹ́ kọ́fí dín ní iṣẹ́ ìhùn mí tí o bá ti sí súnà kankan ní ẹ̀sìn rẹ̀ mọ́ ẹ̀dá kù àwa wo gbogbo ẹ̀sìn rẹ̀ pátá kò sí súnà kankan mọ́ tó kò sí tó kù irú ẹni báwọn kò ní wulẹ̀ jẹ́ mùsùlùmí mọ́ yóò jáde kó nínú ẹ̀sìn ni àbí Allah subhanahu wa ta'ala kó mọ́tà sọ wa kó níbi aburú bídíà àtàbúrú àwọn oníbídíà kó mọ́tà bá wa paná bídíà ẹ bá àwọn bàbá sànánà ti máa ń tọrọ pé kí ọlọ́wọ́ bá kó bá wa sànánà sallallahu alaihi wasallam kó bá wa gbé súnà nàbì ga <clears throat> kó bá wa segin ni kó bá wa rẹ bídíà ṣètánì lẹ́ẹ̀ <coughs> àwọn báyìí gan wàláì wọ́n ní fíkì ju àwọn ọmọdé làwọn tẹ̀lé wa lọ láwùjọ lónìí àwọn tí wọ́n fún àwọn dìbẹ́ndì àwọn bàbá wọn àgbọ̀ ìta àwọn bàbá wọn gan ju tiwọn lọ nípa àwọn bàbá wọn gan mọ̀ pé sètánì ló di bídíà wọ́n ní kó bá wọn rẹ bídíà sètánì lẹ̀ nígbà tí wọ́n dakọ̀ súnà wọ́n ní kó bá rẹ súnà nẹ́bí kó bá gbé súnà nẹ́bí ga kó bá wọn rẹ bídíà sètánì lẹ̀ àwọn bàbá wọn mọ̀ pé gbogbo bídíà dọ̀lá là ní wọ́n mọ̀ pé kò sí òtó rẹ mẹ́ ẹ eléyìí jẹ́ bídà tó hasana tòun náà ní ti báyìí pẹ̀lú ọ̀rọ̀ oníṣòwò ti takò àwọn bàtà náà ẹ kò sì ní ìlà rẹ̀ pé òun ti takò àwọn bàtà rẹ̀ nítorí kó fẹ́ẹ́ dìbẹ́ ọjà rẹ̀ ni abi Allah subhanahu wa ta'ala wọn bá ti àlùkò nàbí bẹ́ẹ̀ tí wọ́n béèrè wọ́n ní àwọn <clears throat> police band àbáwọn olùtọ́ máa ń dún káàkiri àwọn skul fáwọn kéèké wọ́n máa ń gbé pípé ọ̀nà wo ni wọ́n lè gbà tó bá ti pé iléèwé tó jẹ́ iléèwé mùsùlùmí ni ọ̀nà téèyàn gbà náà ni kéèyàn kàlàyé àti ẹ̀sìn kọ sí ìlú èyí ká máa lù lù sí orin ìgbà tó bá ń kọrin ìyàtẹ̀sìn kọ sí kéèyàn jẹ́ kó yé wọn tó àpé kò bẹ́sìn wọn ìjọba kò dá kéèyàn máa ń ṣe é ọmọ mi ìjó ìjó ń bẹ lára tó bá ti kókó lọ gbọ́ sí kọ́lá bá bí abọ́ bá bọ́lẹ̀ gbọ́nra báyìí ọmọ mi lè máa jó nítorí kíni torí pé ìjó náà ti fi kọ́ wọn nílé ìwé so kán fi kán kọ́ wọn lẹ́kọ̀ọ́ ẹ̀sìn ẹ̀kọ́ Islam rọ́ọ̀yì kan bá nídìí àwọn anashid àwọn orin míì tó wá fẹ́ máa kọ́ fáwọn ọmọ tó wá fẹ́ máa kọ́ wọn lẹ́kọ̀ọ́ ẹ̀yẹ́ lè máa kọ́ àwọn anashid láì kọ́ láì lùlù ẹ̀ àwọn orin míì wà tẹ́ máa kọ́ fáwọn ọmọ kéèké láti kékan fi hàn kan láì ṣe pé ẹ̀ máa lùlù sí i so eléyìí ó dáa kó sáǹfà ní ẹ̀sìn báwọn ní èyí ó sọ ni so èyí ó sọ tèèyàn náà ni so wọ́n sì mọ̀ pé wọ́n sì mọ̀ bọ́ pípín yàn téèyàn bá ti wá sàlàyé fún ọ bá ń pè báyìí báyìí ni ọba ní báwọn bẹ́ẹ̀ làwọn ó ti máa ṣe ẹ̀sìn báwọn ní sìn so ńgbà tó bá ń ṣe tó bá ti ṣe ní ọba ti rí yàn bẹ́ẹ̀ bí èmi ò ní pé èmi èjó níbi ìjọba ti ń lu ìnáfọkàlẹ̀ báyìí ni so èyí ó gbìyànjú pé ó sọ tèèyàn nítorí pé الامر إيه النبي صلى anabi ní kẹ́ ẹ yí padà pẹ̀lú ọwọ́ yín àmẹ́lẹ́ yìí ní í ṣe pẹ̀lú kí n ò lágbára ẹ̀hẹ́n nínú yàrá rẹ o lè kọ́ńkan láàrin wo àtìyàwó yàtọ̀ ọmọ rẹ àmọ́ ilé olè nìṣẹ́ wa gbọ́dọ̀ ń pilẹ̀ orin wa kọjá lọ lójú windo wa ni a ah, ẹ wá ń pilẹ̀ orin oṣù wọnú yàrá oṣù lè pọ́tẹ́ẹ̀bù wọn a ah, èyàn jìyà o kọ́lá yóò jìyà lọ́dọ̀ ọlọ́run ẹ ti bá wọn níbi tó àmọ́ ibi tó o láti lágbára nínú yàrá rẹ lílẹ̀ tó oníkàpalẹ̀ lórí o lè fọwọ́ change nǹkan alábìrin tẹ̀ bá wa lágbára wọ́n ní ọmọlábìrin fabi ẹ eh, fali ẹ eh, fabi lisanihi anabi nítorí o bá ti wá lágbára lórí ọwọ́ ọ̀npípa rẹ̀ ò ka fabi lisanihi anabi nílò ahọ́n rẹ̀ ahọ́n rẹ̀ kò fi sàlàyé pé ah, kí ní tẹ̀sí yóò da tó bá ti wá la ahọ́n rẹ̀ o ti ṣe tó lágbára nu èyí ṣe fóònù àárẹ̀ ti pé ńgbà tó sọ fún kíláàsì náà ló gbọdọ̀ máa ṣe ó fa ahọ́n rẹ̀ sọ fún tó bá ti wá sọ fún tó ti kíláàsì báwọn ìwọ ti ṣe tiẹ̀ nu anabi nítorí bá tún wá bá ọ débi kó o tún lágbára ahọ́n ẹ̀ bẹ́ẹ̀ anabi ni fabi qalbihi anabi ni fi ọkàn rẹ kọ tadalika ad'aful iman imani tó lẹ́junu walaysa ba'da dalika iman anabi sallallahu alayhi wa sallam sọnù hadithi mi anabi ni kò sí imani mi malẹ́ yẹn lẹ́yìn o lè fọwọ́ kọ o lè fọ ẹnu kọ o tún wá lò rọ́kàn fi kọ tí wọ́n tún rọ́kàn rẹ tó tún wá ní gbé kánfà àmàlọ́kàn rẹ rárá o ntí o bá ti da tó o bá ti fi lè fọkàn kọ́ ajẹ́pẹ́ kí ni ajẹ́pẹ́ wọn náà fara mọ́ ni o wà ń bẹ̀ ẹtì báyìí nìyí wallahu ta'ala a'lam náà wàlíkù sọlám. nípa ká máa dáwọ́lẹ̀ so wọ́n ní ẹnìkan ní òun rí hadithu abdullahi bin zayd kan tó ló ń kírun lẹ́yìn abubakar ipa abubakar ìdáwọ́lẹ̀ ètí báyìí so èmi ò rí hadith kan tí ó lálàáfíà tó sàfitì rẹ̀ sọ́dọ̀ àwọn sàhábà pé wọ́n á máa dáwọ́lẹ̀ bóyá ni pé tó wá sunna anabi sallallahu alayhi wa sallam kọ́dà anabi ní kéde sunna tó nìkan anabi ní sunna tó wọn àti gbogbo àwọn anabi kan ti kọjá ni pé tí wọ́n bá máa kí wọ́n máa kí ni wọ́n máa gbé ọwọ́ ọ̀tún lórí ọwọ́ sí ni mo sì gbé láyà ibi tí àpẹẹrẹ wà ní pé ṣé àyà ni ó gbélé ni àbí àbí òkè ikùn àbí ikùn so ibi tí a pẹ̀lú wa àmọ́ pé kó wá dà á lẹ̀ gbọ́rọ̀ gidi báyìí ẹ ti bá wọn ṣe kò sínú sunnah anabi sallallahu alayhi wa sallam so ìdá máa ń sọ kó wà ní mọ́sàbí mamalik malik mọ́sàbí imam malik ta'ala so àkọọ́lẹ̀ wà pé ètò ṣẹlẹ̀ sí imam malik pé imam malik náà gba hadith wa tó wà nínú wọn àtọ̀ wọn pé nípa pé bóòlù yẹn ti máa ń ṣe pé èèyàn máa ká ọwọ́ ọ̀tún lórí ọwọ́ sí ni èèyàn kì í dá alẹ́ àmọ́ ní dáwọ́lẹ̀ sí imam malik dáwọ́lẹ̀ ẹ òun náà ni látara ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí Imam Malik nígbà tí kan náà àwọn atóbi má ṣe báwí àwọn elédìgbà wọn nígbà tí Imam Malik ṣe fatuwa tí ò tẹ́ lọ́rùn tó ní kí Imam Malik ó yí fatuwa tí Imam Malik ló wò lè yí ọ̀rọ̀ ẹ̀sìn padà wọn wá ti Imam Malik mọ́lé wọn fìyà jẹ débi pé kò sí lọ́wọ́ gbé sókè má ẹ̀sìn bá wọn fìyà jẹ Imam Malik débẹ̀ ni so àwa náà ní títà wa ń dawọ́lẹ̀ ìtẹ́nìkan fìyà jẹ wá ni àbọ̀wọ̀ tí wa náà ò ṣe gbé tó ẹ fẹ́yìn náà bá rẹ̀ àtọ́wọ̀ rẹ̀ ò bá ṣe gbé tó bá ní stroke àmọ́ sẹ́yìn bá ní kápá láti gbọ́ sókè èyàn ó ṣe bá anabi sallallahu alayhi wa sallam ṣe ṣe òun náà ni so èyí tó nílẹ̀ tó sún anabi sallallahu alayhi wa sallam wallahu ta'ala a'lam náà alayhi wa jọ́nà ìbéèrè tí wọ́n béèrè wọ́n ní òun náà ni pé ṣé ó rọrùn kéèyàn ó jẹ́ oníbídíà kó jẹ́ súnà kó sì jẹ́ oníbídíà sọ̀rọ̀ àpé asọ̀rọ̀ yẹn ṣẹ́kọ̀ọ́ wa sọ́lé fàlùdà ni wọ́n ṣàlàyé tí ó jọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bí ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn ẹ pé súnà àti bídíà yìí papọ̀ lára yẹn èyàn ó ṣe kí ni èyàn ó yà jẹ́ kanu méjèèjì inú kó jẹ́ súnà àbí kó jẹ́ oníbídíà èyàn ò lè jẹ́ sùn ní yóò ń ẹ̀dí bá wọn bíá oṣùnà ni wọ́n bí díà ní gbogbo ẹ̀ ló pé sí la ẹ̀ ara o so inú kó jẹ́ oṣùnà àbí kó jẹ́ pé tó bá ti ṣe bídíà yẹn kó o jó ní bídíà pẹ̀lú bídíà pẹ̀lú bídíà tó ṣe o so bídíà tá a wá ń sọ yìí kò sí àpẹ lọ́dọ̀ àwọn olùmọ̀látàyà anabi sallallahu alayhi wa sallam pé bídíà ọ̀nà méjì ló pín sí èèyàn lè jó bídíà kó jẹ́ mùsùlùmí ẹ̀dí bá wọn nìkan yóò jẹ́ mùsùlùmí yóò sì jó ní bídíà ẹ̀dí kò lè jẹun súnà kó a máa jẹ kíni kó tó a máa jẹ oníbìdí àpapọ̀ nítorí pé alìsílám alìsílám huwa súnà wà súnà tó yẹ alìsílám iṣẹ́ kó wa al wí ní bẹ̀rẹ̀ tíra wọn so àwọn olùmọ̀sálà yìí pé tí wọ́n gbà lérò pẹ̀lú ẹ̀ pé súnà bíi òun náà ni tariqatu nàbí sallallahu alayhi wa sallam òun náà ni ojú ọ̀nà anabi sallallahu alayhi wa sallam sáré sallallahu alayhi wa sallam ṣíṣe ìsìlámù kìdílẹ̀ òun náà nàgbà lérò pẹ̀lú ẹ̀ òun náà ni ó máa túmọ̀ wà ilà àwọn nǹkan mi bẹ tó jẹ́ pé súnà ni tó jẹ́ pé téèyàn bá fi ilẹ̀ tí ò bá ṣe kò ní jẹ́ kébèrè kọ́lá kò ní lẹ́sẹ̀ ẹ̀sìn bá ní súnà nàbí sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bí àṣìwá káorin ẹ̀ síwájú fún ọ̀tọ́ máa sí inú bọ̀ kan ebi súnà nàbí ni téèyàn bá fi ilẹ̀ tí ò bá ṣe kò ní jẹ́sẹ̀ kò ní lẹ́lẹ́sẹ̀ dé kò pé wà á di ìbèrè gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni àwọn àṣìkáwọ̀ àwọn àkàrò kọ̀ọ̀kan tá a nàbí kọ́ wa mí bá filẹ̀ tí o ṣe ẹ̀dí bá ń di òun ni ò ní rí àǹfààní tó wà bẹ́ẹ̀ kìí ṣe pé yóò wá sí kíni yóò àtàrà ẹ̀ di ẹlẹ́sẹ̀ àti pé yóò wá di so ìyàtọ̀ wà láàrin kéèyàn sọ pé ẹni yìí o oníbídíà ni ẹ̀sìn bá òfin ká wá sọ pé nígbà tó ti wá jó bídíà ó ti di kèfèrí àti ká sọ pé oníbídíà lẹni yìí o àmọ́ ti jẹ́ mùsùlùmí so eléyìí òun náà ni táwọn olùmọ̀ wà lórí ẹ̀ pátápátá ipe èèyàn lè jẹ́ mùsùlùmí kó jẹ́ oníbídíà àmọ́ àní ròyìn rẹ̀ pẹ̀lú pé alùsùnà ni ẹtì bá ń tẹ̀lé bídíà ló ti wà lọ́wọ́ rẹ̀ mùsùlùmí àní ó jẹ́ òun náà ló fà á tó jẹ́ pé láwùjọ tá a wà yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn tó wà tá a jọ wà láwùjọ òun tó sọ pé kèfèrí lẹ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn òun tó pè wọ́n kèfèrí wọ́n gbà pé mùsùlùmí náà ni wọ́n àmúnibídíà ni wọ́n pẹ̀lú bídíà tó wà lọ́wọ́ so àmọ́ ó dìpẹ́ lórí irú bídíà tí máa wá ń bẹ tó bá jẹ́ pé bídíà ńláńlá tí máa ń gbìyànjú àdékò nú ẹ̀sìn ni so tí májèm bá pín sírú ara ẹni irú àwọn báwọn bídíà yóò gbé jáde kó nu ẹ̀sìn ni kò sáfà àti ń sọ yí pé gbogbo bídíà kì í gbé jáde nu ẹ̀sìn kò sáfà àti ń sọ yí pé gbogbo bídíà ni máa gbé jáde nu ẹ̀sìn ìyàtọ̀ wà láàrin méjèèjì ẹ̀ bídíà tó mọ̀ kàfé lọ bídíà ti máa ń sọ ẹni tó bá ṣe é di kékeré ń bẹ bídíà tó mọ̀ fàṣíkọ bídíà ti máa sọ ẹni tó bá ṣe é di kòkí ẹlẹ́ṣẹ̀ ń bẹ so bẹ́lẹ̀ ti wà nù láti láéláé so àlàyé tí sẹ́kù wá ń ṣe ń bì òun náà ni pé bídíà ẹlòmíì ò bẹ̀rẹ̀ láti bídíà kéékèèké tí ò gbé ẹ̀jáde kó nu ẹ̀sìn tó bá ti pé bídíà wa pọ̀ bídíà láti kéékèèké tí ò gbé ẹ̀jáde kó nu ẹ̀sìn yóò wá bá a débi pé kíni yóò wá bá a débi nǹkan tí ó máa gbé ẹ̀jáde kó nu ẹ̀sìn ẹ jẹ́ kí n fún alákòjúwe látara bí mòlídì ẹ wo nísìn mòlídì jáde fẹsọjọ bí anabi sallallahu alayhi wa sallam gbogbo àwọn afáàná gbà pé bídíà ni ẹ bídíà ni tó tí e ti ṣe bídíà ti máa fún ẹ̀jáde kó nu ẹ̀sìn àyàfi táwọn nǹkan mi bá tún wá lọ papọ̀ máa kéèyàn máa wá ṣe mòlídì nísìn ibi mòlídì kó máa pèsè wù kó máa pe ṣéwù rẹ̀ kó máa tọrọ pé kó wá sí nǹkan báyìí fóun àbí kó máa lọ bí sàárè ṣéwù kó máa lọ péré balẹ̀ bí sàárè ṣéwù ẹ rí i pé mólídìí náà láwọn ń ṣe àmọ́ àwọn nǹkan míì mólídìí náà ló ṣe kíni díẹ̀ díẹ̀ díẹ̀ ló wá tó wá di nǹkan míì máa lọ́wọ́ so òun náà ní irú àpẹẹrẹ náà máa ń sọ nípa ọ̀rọ̀ bídíà ipe ẹ má fojú kékeré pé bídíà eléyìí kékeré ní kékeré ni nítorí pé tó bá padà yá àwọn nǹkan míì padà máa wá dìrí látara rẹ̀ tí ó wàá lágbára débi pé yóò gbé ẹ̀jáde kó ní mẹ́sì so ìyàtọ̀ wà láàrin rẹ̀ àwọn tí ń sọ pé kúlù bídíà ti kó gbogbo bídíà kúkúrú ni ọ̀rọ̀ tara wọn ni tí ó ṣe déédéé pẹ̀lú ọ̀rọ̀ kan nínú àwọn sálà nínú àwọn tó ti kọjá lọ àbáwọn tí ń bẹ láyé nínú wallahu ta'ala a'lam náà wa alaikum salaam wa rahmatulah. nípa ìbéèrè tí wọ́n béèrè nípa ìgò dídì al-intikhabat nípa election ìpè ṣé ẹni tó bá jẹ́ alùsùnà tó wà lórí ìlànà nàbì sallallahu alaihi wasallam ṣe òun náà lè máa bá wọn dìgò so àlàyé wà ní orí ọ̀rọ̀ ìgò dídì ibi tí ìgò dídì ti wá ó wá láti di kínákó kọlẹ̀ náà ni democracy náà ló ti wá al-hukmu bi ghayri ma anzala ìṣe òfin sí nǹkan tó yàtọ̀ sí ti Allah pẹ̀lú nǹkan tí ó yàtọ̀ sí Allah subhanahu wa ta'ala mú wa so àwọn fásitì àwọn afá kan wá ń bẹ tí wọ́n ṣe lórí àwọn ìlú kan tó yàtọ̀ sí ìlú wa báyìí ẹ bíi Kuwait àbáwọn ìlú mi tó jẹ́ pé ilẹ̀ lárúbáwá ni wọ́n àwọn ń lo òfin Ọlọ́run ni wọ́n fi ń dájọ́ àmọ́ wọn a máa sọ pé àwọn táwọn ò yàn lọ síbẹ̀ àwọn ò ṣe pẹ̀lú tẹ̀síwìtì ni pẹ̀lú pé káwọn ó vóòtì bí ẹni tá a fẹ́ mú ni nínú àwọn tó jẹ́ mùsùlùmí àtọ́jú àwọn tó ń rí pé á ah, la fẹ́ mú wọn a máa ṣe so bẹ́ẹ̀ ni a máa rí lómi náà ìlú àwọn ìlú mi gẹ́gẹ́ bíi Jazair táwọn sheikh ṣe sheikh wa sọ́rí Fawzan eh, sheikh wa eh, sheikh Albani tí wọ́n ti fatuwa lórí ìlú àwọn olùbára àtàwọn sheikh mi ipe àwọn mùsùlùmí náà ní gbogbo wọn lóòótọ́ ẹ̀dí bá nìyí àmọ́ àwọn mùsùlùmí ń bẹ tó yẹ pé àwọn mùsùlùmí tí ò kà kankun ni àwọn mùsùlùmí tí ò dúró ìlànà àti sọlá wa lọ́sọ́lá mi pé tẹ́ ẹ bá fi kìkìdá wọn lẹ̀ pé àwọn ni ká máa lọ ká máa lọ lè sojú yín pé wọ́n máa lè kíni wọ́n máa lọ yí nǹkan padà so àmọ́ wọ́n á béèrè fatuwa kan lọ́wọ́ sheikh wa tọ́lù fawzan abidahullah nípa ipe ìlú tó bá ti jẹ́ pé ìlú tí òfin tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ kì ṣe ṣẹ̀ríà islam ni wọ́n ń lò wọ́n ń lo constitution tó yàtọ̀ sófin ọlọ́wọ́ balẹ̀kọ́lá ṣe ìjó lẹ́tọ̀ọ́ kéèyàn ó yan èèyàn kéèyàn ó vóòtì fún èèyàn tí ó wàá lọ bẹ̀ tí ó máa lọ lè lo òfin yẹn tí ó máa lọ lè ṣèdájọ́ bẹ́ẹ̀ sheikh wa sọ́ọ́lì fawzan abidahullah wọ́n ní kò lẹ́tọ̀ọ́ kéèyàn ó ṣe kí ni kéèyàn ó lọ kéèyàn ó dìbò fún ẹni bẹ́ẹ̀ nítorí pé bí ìgbà téèyàn ara ìbàjẹ́ lọ́wọ́ ni ẹ ibi tí wọ́n ti ń lo òfin míì tí wọ́n lọ sófin míì tí wọ́n lọ sófin Allah subhanahu wa ta'ala tó jẹ́ pé tán bá fi lè jòkó mbẹ́ ní ti tán bá ní àwọn fẹ́ sófin pé kí ọkùnrin àti ó máa fẹ́ra wọn tán ti bóòsì ẹ̀ tó ti wọlé ni gbogbo àwọn eléyìí wọ́n ní kò lẹ́tọ̀ọ́ wọ́n yàn láti kí ni láti máa lè láti máa sọ̀pọ́tì irú àwọn nǹkan báyẹn so ní ṣókí yàní kò lẹ́tọ̀ọ́ nírú àwùjọ tá a wà yìí fẹ́ tó bá lágbọ́ yẹ ẹ̀sìn rẹ̀ kó wa ní a òun lọ lè vóòtù fẹ́ nìkan ẹ̀sìn báwọn ní. àwọn tí wọ́n ń sọ pé lẹ́tọ̀ọ́ àwọn ń sọ pé dọ̀rúrọ̀ ni wọ́n ní necessity ni ló fà á inú necessity tí wọ́n ká òun náà ní tí wọ́n sọ lọ́dún tí election tó lọ ipe a kèfèrí àti mùsùlùmí òun náà ló fẹ́ ṣẹlẹ̀ sí yìí tá a bá fi lẹ̀ kèfèrí ó lọ sí kíni kèfèrí wàá borí mùsùlùmí lórí náà ẹ̀já jáde so nísìnyí dọ̀rúrọ̀ ọ̀hún ti kó bẹ́ẹ̀ nẹsẹsì ti kú bẹ́ẹ̀ mùsùlùmí àti mùsùlùmí náà nìsí àbí àdínkù mùsùlùmí náà sáà ní àbí àbẹ́ ìgbàgbé mùsùlùmí ni tó Buhari náà sì ní mùsùlùmí náà lòun náà tọ mùsùlùmí àti mùsùlùmí ni tó àwa mùsùlùmí kan táwa dìde àwa kú mùsùlùmí kan lérí mùsùlùmí kan kó ní o ti tó táwa náà bá wo kí ní ẹ̀ dáadáa gan ẹnìkan sọ fún mi ní òní inú àwọn olóṣèlú ni tí máa ń sòṣèlú gan ọ wá ní a ó ní àbá abúlá ńlá níbẹ̀ bí òṣèlú Oni ní oni ah, kilo kí ló ṣẹlẹ̀ ó wá ní ẹni tó jẹ́ brọ́dà rẹ̀ náà súnmọ́ family rẹ̀ very close family So yẹ kó wọ́n jọ ń ṣe wọ́n jọ ń ṣe ti pẹ́ ni kọ́lẹ̀ ní brọ́dà yẹn ti ń sọ yìí nígbà tí brọ́dà yẹn jẹ commissioner ẹni yẹn ló mú àti è ìgbà tó wá dọ̀rọ̀ òṣèlú dé tí brọ́dà rẹ̀ kú tó lọ síbi ẹ̀ tó lọ sí PDP tó ń wà ní APC ó wá di pé wọn wá jọ ṣe papọ̀ mọ́ ẹni yẹn wá sọ fún mi ó ní brọ́dà ó ní bẹ́ẹ̀ ni ẹ ṣe wà ó ní tó bá kú ní àdá ó lè bẹ́ òun ó lè wà ó níbi tó kó ìràwọ̀ dé tó máa sọ fún nìsọ díẹ̀ ní nínú aburú ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ níbi aburú democracy náà gbé wá fún wa díẹ̀ nu inú àwọn tó tún lágbára ń bẹ̀ òun náà ní ṣíríkù ẹbọ tí wọ́n máa ṣe káàkiri àwọn tẹ́ ẹlẹ́fẹ́ sọ̀pọ̀tì nìsín kò sí tí ò sí lọ́wọ́ ẹlòmíì tó bá jẹ́ pé abárẹ́ nìkan tó bá jẹ́ mùsùlùmí níta àwọn afa sọnù pé ẹ̀ńtẹ́ ẹlẹ́ vóòtì fún tí ó bá lọ tó jẹ́ pé mùsùlùmí tó lágbọ̀ọ́yẹ̀sì ó lágbọ̀ọ́yẹ̀sì dáadáa tó bá sì débẹ̀ ibi tí ń lọ ọ̀hún yóò lọ lè chéǹjì ẹ̀ tí wọ́n máa lò fi ọlọ́run ẹ̀wọ̀n kan báwọn tó bá débẹ̀ nísìnyí yóò ní ipa tí ó kún bẹ́ẹ̀ tí ó fi wá chéǹjì òfin pẹ́tọ̀ àlò òfin ọlọ́run láàmà lò àlò fi tẹ̀ lò má ẹ wá já sọ fún mi ní gbogbo àwọn tí wọ́n wá là kalẹ̀ nísìnyí ta lẹ́ ń tọ̀ ọ̀hún tó jẹ́ pé ẹ̀sìn yóò gẹ́gẹ́ fún rẹ̀ dépò pé so eléyìí òun náà ni àlàyé tó wà níbẹ̀ ní bọ̀tí wẹ́wẹ́ torí pé ìpìlẹ̀ gbogbo nǹkan nígbà sọ yìí nìsín yá adigun fẹlẹ ìkó lọ báyìí ìpìlẹ̀ méjì náà lónìí ìpìlẹ̀ alákọ̀ọ́kọ́ òun náà ni kí ni sẹ̀rí àgbékalẹ̀ fún wa tá a máa fi yẹn lérí ìsìláàmù ti náà náà ti ìsìláàmù gbékalẹ̀ fún wa tá a máa fi yẹn lérí ọ̀nà ẹlẹ́ẹ̀kejì òun náà ni pé kí ni òfin kí wọ́n lò gẹ́gẹ́ níbi tí ẹ ti fẹ́ yàn lọ́kọ́ máa lọ ilé ẹ̀ ti yàn òfin wo ni ó máa lò bẹ́ẹ̀ àwọn tí ó jẹ́ pé àwọn èèyàn ń yà àpẹẹrẹ ẹ̀sìn lára wọn ipe a ẹni ìfẹ́ múra ó tún múra bẹ́sì díẹ̀ ẹ jẹ́ ká yàn lọ kó lọ bẹ̀ yóò lọ sí dára tó bá débẹ̀ ẹ bá wa náà mọ àwọn láwùjọ nígbà tán padà débẹ̀ tán ní tí wọ́n ń ṣe gan ó lágbára ju ẹni tí wọ́n lápẹ̀rẹ̀ sí lára yẹn lọ gọ́vnà ìlú kan tí gbogbo náà mọ̀ tí wọ́n bá ń sọ ọdún ọdún òòsà kọ́dà kò tiẹ̀ ní wò yí pé jẹ́ ẹran dẹ́bùtì mi lọ àbí kìnìún ẹnìkan tó wọn náà jọ wọn lọ òun gangan ní àtẹ́ǹdì ẹ̀fúnra rẹ̀ níbi ọdún òòsà ẹ̀dínbà wọn wọ́n bá ń ṣe kíní kan ní chọ́ọ̀chì ó jẹ́ owó ọbẹ̀ náà ni olóò síbi làkàlẹ̀ báyìí náà ni sábà ń ṣe kò síbi tí ò bá wọn dé ṣebí islam orúkọ islam náà ni pé abẹ́ islam pé ah, ẹlẹ́yìn wọn tó lágbọ́ yẹ ẹ̀sẹ̀ ẹjọ́ lọ ẹ lílọ tó wá lọ nísìnyí kí wá ní tó léwu fún wa nínú ẹ̀sìn bóyá ní pé òun gan fún rẹ̀ ó tún ṣe kíni ó tún fi kọ́ nǹkan mi bàrà rẹ̀ nínú wa ẹlòmíì náà tún lọ tó lọ national house of assembly ẹ tó jẹ́ pé tẹ́ ẹ bá lọ wò ó ẹ̀ẹ́dì kíní ọ̀pá tán pé kalẹ̀ ọ̀pá rẹ̀ ò òun náà bó ṣe lóun lágbẹ̀yẹ̀ sì tó ìdí ti ń tẹríba fún ọ̀pá ọ̀bá yìí ìdí ń tẹríba fún ọ̀pá gbogbo náà máa ń tẹríba fún ọ̀pá ọ̀hún òun náà sì ń tẹríba fún ẹ̀wọ̀ eléyìí nìsín sílẹ̀ yìí náà ń bẹ nínú ẹ̀sìn nítorí wà nínú ẹ̀sìn wa òun náà ni pé ní tí ò bá ti dáa mùsùlùmí ràn lọ́wọ́ lórí ẹ̀ wa ta'awanu 'ala al wala ta'awanu ala al-ithmi wal-'udwan ẹ má máa ràn yàn lọ́wọ́ lórí ìbàjẹ́ lórí ẹ̀ṣẹ̀ lórí ìtakò lórí ìtayọ̀ àlà tó òfin tó wà nínú òfin ẹ̀sìn Islam yẹn wallahu ta'ala a'lam. subhanallah tọ wọn ní àwọn sàbẹ wọn láwọn mẹ́rin kan wá pa àwọn sàbẹ náà dìgbò wọn sòṣèlú ẹsẹ bá wọn nìyẹn. Ah, tọ ẹ yà ká kílíà eléyìí àwọn ah, ní ọ̀rọ̀ mọ́sí gbà yẹn Usman ibn Affan radiyallahu anhu ní khalifa wọn ní àwọn sàbẹ náà dìgbò ni tó a mọ́sí yẹn yà nínú ẹ̀sìn tí ẹni tí ó ju eléyìí àkọ́kọ́ náà ìpìlẹ̀ nínú sẹ̀ríà ìsìláàmù ni pé ẹni tó bá jẹ olórí máa ń kú síbẹ̀ ni wọ́n yí olórí ẹ̀sìn báwọn nìyí inú kó kú fúnra rẹ̀ àbí kán sì pa síbẹ̀ bákan méjì ni àmọ́ ká wá fún olórí ní pé àsìkò báyìí ló lò lẹ́ni tí ó máa darí gbogbo òlú wọ́n èsì bẹ́ẹ̀ ẹ̀sìn báwọn nìyí ẹni tá a bá ní kó lọ́ọ̀lẹ́ sojú mi kan lọ mójútó lu báyìí wọ́n lè ní máa bọ̀ wá ìwọ́n nínú òfin ṣẹ̀ríà Islam ní máa kú síbẹ̀ ni wọ́n èyí ọkọ̀ bẹ́ẹ̀ àkọ́kọ́ kìlẹ̀ tó yẹ kó yé wa. so ọ̀nà òun náà òun náà ni anabi sallallahu alayhi wa sallam ìgbà tí anabi ó fi kú múra anabi ló yan Abubakar fúnra rẹ̀ inú ọ̀nà tó máa ń gbà yẹn yànnu eléyìí tó bá ti di pé bóyá ọjọ́ ń lọ àbórí pé àárẹ̀ dé bọ̀ díẹ̀díẹ̀ àbórí pé ti ń yìí yóò wà nítọ́ lágbájá yìí ọ̀nà wo la anabi sallallahu alayhi wa sallam fi lo ló fi fi abubakar pé tóun ò bá sí láyé má abubakar ló kàn ẹnìkan wá béèrè lọ anabi ó wá ní tóun bá wá ń jọ́ mi tóun bá bá òun kọ́ anabi ní tóun bá bá òun kọ́ bá abubakar inú ọ̀nà tá anabi fi fi abubakar kalẹ̀ lu gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni a tún nígbà tá anabi torí anabi tá anabi ò lè kírun fáwọn èèyàn anabi ni ẹ so òun náà ló bá táwọn sábẹ́ fi ní anabi ah, ń pàṣà mọ̀ fún wa ni bàtà Abubakar yìí ló fi kú tóun ló fi kú kí ló Abubakar yìí náà ṣe <clears throat> Abubakar yìí náà yẹ Umar ibn al-Khattab ó rí pé ah, ẹni yìí nígbà tí wàá kan Umar ibn al òun múra àti kú nígbà tí sá lọ́gbẹ́ òun náà wá ń àwọn sàábé bí àwọn sàábé mẹ́fà kan tó yẹ pé Usman bẹ lára wọn Abu Ubaida ń bẹ lára wọn àtàwọn mẹ́rin míì nínú àwọn sàábé ànábì tó nígbà tó wá yẹ wọn ó wá ní láàrin yín yìí ni kó máa jẹ́ eléré nígbà tí bá àwọn mélòó láàrin àwọn mẹ́fà tẹ́rí wáyà mẹ́fà wá ní kò wá sí pé bẹ́ẹ̀ wọ́n dìbò ìpè ẹ̀já dìbò láti ló dìbò fúnra wọn gan láàrin àwọn mẹ́fà wọ́n ní àwọn mẹ́fà náà wọ́n lẹ́tọ̀ọ́ sí. wọ́n ní náwó so gbogbo àwọn tó wà wà ń bẹ̀ bá mi sì gbogbo àwọn tó wà ń ni wọ́n fẹnu kò lórí pé ìmọ̀ nsẹ̀ láàrin tiwa náà a mọ̀ pé àwọn mẹ́rin ní àwọn mẹ́rin yìí tọ inú àwọn tá a jọ lẹ́tọ̀ọ́ sí kémi wá dìde pé salamu aleykum ẹ dákun èmi sọ jẹ́ sí pé ká fún àbá yìí ẹnìkan náà wá ní á èmi náà fún un pé ká fún àbá yìí ẹnìkan náà ní á èmi náà fún un sọ pé wọ́n ti ó ti di tiẹ̀ nu tòun ti pé gbogbo àná lálẹ́tọ̀ọ́ sí so àwọn tí wọ́n yàn yẹn àwọn ṣúrọ́ ni àwọn ṣúrọ́ ni àwọn tó jẹ́ pé àwọn àgbà fa àwọn àgbà náà àwọn sàbí ànábì ni tí ó sì rí i pé á wọ́n lè ṣe kí ni wọ́n lè ṣàmójútó òlu náà fi wá yọ yẹn láàrin ara wọn so ẹ dákun ìmọ̀lẹ́lẹ́yìn ti wá jẹ́ pé bóyá wọn wá tẹ̀lé kan àbí wọ́n dìgbò tẹ̀bá wo lẹ́yìn eléyìí nísìn máa ń ṣe ń jẹ́ ẹ̀tẹ̀bá ó di pé eléyìí máa ń yẹ eléyìí kalẹ̀ ni òun náà ló wà ahad òun náà máa ní ẹni tó bá jẹ́ eléyìí yóò ahad ẹni tí ma o ẹni tí ó mi ni wọ́n máa ń yàn kalẹ̀ àmọ́ káyọ̀ yọ bẹ́ẹ̀ òun náà ló fà ẹ̀jẹ̀ tí wọ́n fi ń sọ pé táwọn kan fi ń dìde ní ti pé àwọn náà fẹ́ máa lo democracy yàrá ìtumọ̀ yẹn náà ni pé àwọn ọba wọn ò ní máa kú sí eré òye má ẹ̀sìn bá kíni kíni ṣe fún wa nísìn gbogbo àwọn mẹ́rin gbèrò yìí wá nísìn ẹ̀yìn péjọba ń kó wọn lẹ̀ ni ẹ̀fẹ́ da nkaru ẹ̀fẹ́ kó gbogbo wọ eré àwọn èèyàn ni so kò sí ẹ̀rí káwọn sàbí ànábì àwọn sàbí ànábì ò dìgbò fún àwọn ọmọ tí ń jẹ́ bẹ́ẹ̀ ẹ̀sìn bá àwọn ọmọ tí ń jẹ́ bẹ́ẹ̀ democracy ló tá a bá ní ká máa kà á máa ka mẹ́sàn-án mẹ́wàá nínú àwọn aburú tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ wá wo aburú tí ẹ wo aburú tí sẹ̀rí ẹ bá àwọn yẹn ti ń para wọn nítorí kíni nítorí ìgò àwọn ènìyàn máa dáná sun lára wọn àwa sọ àwọn aburú kọ̀ọ̀kan míì bí à ń lọlé olóògùn bí à ń sàṣírẹ ẹni léríṣiríṣi a sọ àwọn aburú míì bí à ń já okùn ẹbí ẹni tó jẹ́ ọmọ ìyá ẹni tó jẹ́ fámìlì kankan torí pé kò ṣe tiẹ̀ ìwọ́n ṣe léyìí ẹ sì dọ̀tá ara yín ẹ sì máa lè para yín láburú tá aburú ń ṣẹlẹ̀ sẹ́lómi kọ́dà ẹ̀ nílé kí kẹ́dùn nítorí pé kò sínú pátì yín akátó wá sọ àwọn ọ̀rọ̀ ká máa parọ́ má rẹ ní ká máa sọ pé kama tẹ́lẹ̀ yìí ká máa sọ pé ká máa rokúro rẹ ní ká máa jẹ́ nìkan òsì ká máa sọ kó ṣe tó bá jẹ́ pé ẹ̀sìn ń bẹ lára èèyàn lóòótọ́ ni gbogbo eléyìí lásán kan kàn dẹ́mu yẹn then inú nígbẹ̀yìn anabi sallallahu alayhi wa sallam ó tún wá wà anabi sallallahu alayhi wa sallam pé ẹni tó bá béèrè fún èyí fún ebi jẹ ẹ anabi ni ẹni bá fun fún bẹ́ẹ̀ fi mí jẹ nǹkan báyìí ẹ ebi jẹ fún ebi jẹ nù sẹ̀ríà ìsìlámù gbogbo àwọn wọ̀nyí ní ti wọ́n béèrè fún ni làwọn ẹ ti báwọn ní wọ́n béèrè fún ni ẹ́ wọ́n béèrè fún wọ́n tún fowó rà á pé abẹ́jẹ kìíní yìí so tó bá jẹ́ pé wọ́n bá rí pẹ́pẹ́ mọ̀sòwúlíyà tó lágbára lọ́rùn àwọn ni àwọn ìtẹ̀yẹ̀ máa sá fún ni pé kéèyàn ó jẹlé rí ìtẹ̀yẹ̀ kéèyàn máa sá fún ni tẹ́wọ́ fẹ́yàn bá lẹ́sìn lóòótọ́ tẹ́sìn bá yéèyàn wọ́n máa fẹ́ fi ọ́ jẹ lórí ó máa kàdí sẹ́yìn ni yá agbára mi ò lè ka gini tó bá máa náà ni tó bá dijọ́ ògbé dàlùfẹ́ yá máa yóò sì wá di yóò di àbámà tó bá dijọ́ ògbé dàlùfẹ́ yá máa àmọ́ láwùjọ wa lónìí wọ́n máa rà ẹ báwa náà rí báyìí ṣe é Ah, ẹ bá wa náà mọ bẹ́sẹ̀ ń fowó káwọ́kálù kúmálé ife alákùn àwọn alábẹ́kẹ̀ ìdìbò fún ẹgbà yìí báyìí àwọn alábẹ́kẹ̀ ìdìbò fún ẹgbà yìí báyìí ṣé ibo leléyìí wà lábẹ́ ìsìláàmù gan eléyìí wù gan ríṣùwà náà tún pè ká tún gbowó ẹ̀yìn látara apá abẹ́sẹ̀ tó lẹ́tọ̀ọ́ sí tó gbogbo aburú pọ̀ nbẹ̀ tí ò ṣeé síwò ẹtì báwọn ìta abáníkà máa ṣàlàyé ẹ̀ nípa pẹ̀lú Islam so democracy kìí ṣe ṣẹ̀ríà Islam democracy government of the people by the people for the people ni àwọn ni wọ́n ní nǹkan wọn ìsìláàmù ní ìlànà tó fẹ́ ká máa gbà ṣe bágbára wo bá ká kí mùsùlùmí kó yé mùsùlùmí pé eléyìí ní ìlànà ẹ̀sìn tiwa kọ́lá bágbára wo bá ká láti máa lò ó lásìkò tá a wà yìí ó gbọ́dọ̀ yé wa ká máa kófin ẹ̀sìn wa ní ká máa kófin ẹ̀ká máa ṣe ní wallahu ta'ala a'lam subhanallahi alhamdulilayi. naam wọ́n ní àwọn kan máa àwọn ṣúrọ́ àwọn ní sẹ́nẹ̀tì ẹ̀jẹ̀ bá àwọn ṣúrọ́ yìí ti sẹ́nẹ̀tì o tẹ̀rí àwọn náà ń pè ní ṣúrọ̀ yìí àwọn ní àwọn tí wọ́n nímọ̀ nípa ẹ̀sìn wọn ò ní mú anybody ẹ̀sìn báyìí wọn ò lè mú anybody wá pé kọ́ wà ní ṣúrọ̀ àwọn ṣúrọ̀ yìí àwọn tí wọ́n nímọ̀ nípa ẹ̀sìn tí wọ́n níbẹ̀rù ọlọ́run tí wọ́n mọ tí wọ́n ṣe pé wọ́n mọ ìdájọ́ gbogbo àwọn òfin tó bí ẹ̀sìn àwọn òfin tó bí ẹ̀sìn àwọn náà ń pè láwọn ṣúrọ̀ tẹ́lẹ̀ àwọn sẹ́nẹ̀tì níta àwọn náà sábà àwọn sáńpè láwọn sẹ́nẹ̀tì ibà ni tí wọ́n ṣe ń bẹ̀ àbí wọn búra wọn àbí wọn ṣépè fúnra wọn àwọn ṣúró sì ní ní tí wọn máa fi yanjú ọ̀rọ̀ náà ni pé qala Allahu qala rasul ìtọ́lọ̀ wíní ìtànàbí wíní ìtàbà táwọn sábẹ́ ṣe ní àwọn sẹ́nẹ̀tì táwọn máa fi yanjú ẹ̀ táwọn máa fi yanjú ẹ̀ òun náà ni pé ẹ tó bá sọ̀pọ̀tì kó sọ pé áì àbí ẹ tó bá sọ̀pọ̀tì kó sọ pé áì tí o gbé bá ti sọ pé áì báyìí dé tọ̀ ẹ lè sọ̀sọ́ dòru bẹ́ẹ̀ o kárí náà nù tó bó ṣe rí nìyẹn wallahu ta'ala a'lam subhanakallahu wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu